ṣùgbọ́n tẹ̀yìn bá sọ pé ẹyẹ yìí àtẹyẹ yìí àtẹyẹ yìí mọ́ta fún ọ a sì mọ̀ pọ́n ló ní wọn àwọn ẹyẹ ń bẹ lójú sẹ́mọ̀ ńgbà tí ń ta fún wa a mọ̀ pọ́n ló ní wọn a sì mọ̀ pé tó bá ti dìrọ̀lẹ́ àwọn ẹyẹ yẹn níbi tí wọ́n máa darí sí tó ẹ lè sòwò àmọ́ gbọ́dọ̀ sanwó dìgbà tó bá kó lé ọ lọ torí pé ti mọ̀ pé ilé rẹ̀ náà wọ́n fàbọ̀ sí sóńgbà tó bá wá rí wọn mú tó kó lé ọ lọ gbà náà ni wọ́n tó sanwó bákan náà torí kó anabi sallallahu alayhi wa sallam naha an bay'il gharar ẹbí sọ wọn hadith Abi Hurairah tó fẹsẹ̀ nílẹ̀ gbogbo káràkátà ilé ìta àmọ́bi tó lè jásí ètò bá dojú sú ni anabi la gbọdọ̀ sí o torí ní sábà láwọn tẹyẹ tí ń bẹ lójú sọmọ fún ọ lè rí mú ó lè má rí mú ẹjẹ rí mú náà ẹja tí ń bẹ nínú òkun ó lè rí kó ó lè má rí kó ẹjẹ rí kó náà ẹrú tó sọnù ẹjẹ ó dé náà ètò sálọ ẹjẹ ó dé náà bàtà tí wọn ti kú ẹjẹ kárí náà eléyìí dẹba. bákan náà ǹjẹ́ ká rajà ká tajà nu mọ́ṣáláṣí wa tọ́ bí anabi sallallahu alayhi wa sallam oníjà ìbára ẹni tí ń tajà nínú mọ́ṣáláṣí ẹ sọ yìí pé la arbaḥ allahu tijaratak. ọlọ́run ò ní jẹ́ kọ́ tata jèrè kí ni lẹ́yìn túmọ̀ sí so túmọ̀ sí pé haramu ni ká rà ká tà nínú mọ́ṣáláṣí ni àbí kórìíra ọlọ́run ò ní jọ tata jèrè pé haramu ni ṣe ọlọ́run ò ní jọ ni àbí èpè nìyẹn sí pé mọ́ṣáláṣí nàám ṣé kórìíra ni àbí ìwọ lè tọ́ dọ́gba nítorí pé sọ yìí pé ẹ sọ kẹ́ ẹ ṣépè fún jèrè owó rẹ tó ṣe ti bá ọba mu amọ́lọ̀ oníjó jèrè mo rò torí làwọn sọ yìí pé ni. sọ̀nà àti àgbẹ̀ mọ̀kúrú kíkálukú àtúgbà sínú mọ́ṣáláṣí kan náà kọ̀tọ́ o torí rẹ lẹ́nìkan béèrè ó ní sáwọn lè ṣe lọ́ńchìn ìwé nu mọ́ṣáláṣí sọ́tọ̀ àbí ọ̀tọ̀ lọ́ńchìn ìwé òun kí ni ìtumọ̀ rẹ̀ gan-an ni ṣé máa fẹ́ tàwé sọ́tọ̀ kún ṣe nu mọ́ṣáláṣí kọ̀tọ́ o wọ́n wá ara rí wọn nu mọ́ṣáláṣí làwọn ò ti ṣe bí àyè tá a jókòó yìí wọ́n máa ń ṣe lọ́ńchìn ìwé ń bẹ́ẹ̀ wọn á nínú mọ́ṣáláṣí làwọn ti ṣe kí lẹ́ sọ fún wa ọlọ́run ní jẹ́ tata jèrè táwọn kí tẹ́lá ti wí bẹ́ẹ̀ ara kálukú òtútù ó bú wa ààbò yìí súnà ni nítaànà bíi wínu pé ká sépè mi fún yín pẹ́yẹ́ gbọ̀n eléyìí jẹ́ báwọn. tó bákan náà. nínú àwọn káràkátà eléyìí ti Islam tó tún tọ́ka sí pé kọ̀tọ̀ òun náà ní títa alukurani kálukú alọ́lá alukurani lé àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe wọ́n bùn yín ní abẹ́ ra ẹ̀ kò sí ètò wọ́n bùn yín ẹ̀ ẹ̀ máa sòótọ́. So so lábẹ́ òfin wọ́n ní èèwọ̀ ní ká ta alukur'ani o imaamu ahmed rahimahullah onílà a'lamu fi bay'i al-masahifi rukhsa èmi ọmọ òfin kan tó ṣe ìdẹ̀kùn páálí ta alukur'ani ntẹ́gbà lérò pẹ̀lú mushaf òun náà ni pépà tí wọ́n kọ alukur'ani sí tí wọ́n á ṣe wéèwé tó nípọn sí lágbọ̀n òde inú wa ń pè ní kíni mushaf mushaf yẹn là ń sọ òkè sọ̀rọ̀ ọlọ́ọ̀ ni wọ́n tà ó ibi tí wọ́n han ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sí so ni wọ́n ń pè ní mushaf tí ọba tọ́ka ta yùn sí alukurani tó wà nù rẹ̀ lọ́tọ́ka ta tẹ́yìn ọlọ́tẹ́ sọ pé ṣé lẹ́ ń fẹ́ ni àbí yàsín àgédà ń tẹ́lẹ̀ náà kì í kì í ṣe súnà àìmọye àṣìṣe ló kúnnú eléyìí wọn lè ní sẹ yàsí wọn fẹ ní abódìdí alukurani wọn á sọ pé gbogbo alukurani yé báyìí làwọn máa gbà tó bá jẹ yàsí yé báyìí sẹ́wọ̀n pé ní owó tó tún já ràámù nù ẹ jẹ́ lọ wá sẹ́mi ìsè eléyìí ò jẹ́ bá wọn. tọ́ ìjẹ́jẹ́lẹ̀ ìbá yé wa a rí i pé títa alukur'ani ìyẹn ni pé ibi tí wọ́n kọ́ sí tí wọ́n bá ń di ẹ̀yẹn wọ́n ní kò tọ́ Ibn Umar radiyallahu anhu oni waditu anal aidi tọkpa fi bayiha ó wù mí ká kí wọn gé ọwọ́ àwọn ẹni tí wọn ta kurani kí wọn gé ọwọ́ wọn tọ Ibn Qudama rahimahullah ó ní nínú àwọn tó kórìíra títà ẹni Ibn Umar Ibn Abbas Abu Musa radiyallahu anhum ó wá parí rẹ̀ pé walam yu'lam lahum mukhali àti mẹ́nìkan tó takò wọn láyé ìgbà tiwọn nínú àwọn sàhábà tó ń fara mọ́ pé ká tà ṣùgbọ́n tá a bá wá rà ń kọ́ sáà ríra àbáwò ríra wọ́n ní táwa bá rà kò burú kò burú ká rà àmọ́ burú ká tà mo rò pé yọ a sì lè rí a lè ní láì jẹ́ pé a mo sì lè a lè ríra láì jẹ́ pé wọ́n tà á so wọ́n ní kò burúkú rà ṣùgbọ́n burúkú tà imaamu ahmed ní rírà rẹ̀ ahọ́wọ́n ọ̀sẹ̀ pẹ̀rẹ̀ rírà rẹ̀ sẹ́pẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títà rẹ̀ tọ́ lẹ́yìn náà èèwọ̀ tún ní ká ta kuraani fún káfíìrì o àgbọ̀dọ̀ ta kuraani fún kèfèrí o ó lóun fẹ́ wo kuraani òun fẹ́ máa kà á lè ta fún ọ torí pé anabi sallallahu alayhi wa sallam naha anil musafarati bil qur'an ila ardil cadu makhafata an tanalahu aydihim anabi sallallahu alayhi wa sallam kọ̀ fún wa láti máa mú alukur'an ìrìn àjò lọ sílùú àwọn ọ̀tá ìsìn islam nítorí ìbẹ̀rù kọ́wọ́ wọn má bàa ba alukur'an kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ gbówó wa ni wọ́n sì wá finú fẹ́ dọ̀tà alukur'an fún kẹfẹ́ sẹ́lẹ̀ yìí. ọ̀nbẹ nu káràkátà tí ó tún nínú káràkátà tí ó tọ́ òun náà ni títa ọmọ ẹranko tíra fún ó bì wípé ọmọ èyí ti ń bẹ nù rẹ̀ mọ̀ra ṣé àmọ̀ bí wọ́n bí ètò wà nù gan sáàsì mà bí ọ dàgbà débi kó ná òbí ma eléyìí ń bẹ nù sísí wọn láyé jàhìlíyà pé wọn máa ń ta ọmọ ọmọ ẹran tí wọn ò tíì bì ìsìláàmù ṣe lé wọ nítorí pé ìṣújú ńbẹ́ńbẹ́ ó dojú súnyà wọn bá bi lókun kọ́ tó bá sì bi tí ọ̀pẹ tó fi kú ńkọ́ tó bá sì dàgbà tí òbí máa ń kọ́ bó bá jábò. bákan náà ìsìláàmù tún ṣe léèwọ̀ bay'ul malaqih èyí tí ń bẹ nínú ìyá ẹranko lọ́wọ́lọ́wọ́ báyìí ìsìláàmù ṣe léèwọ̀ pé ká ẹranko tó lóyún ìsìláàmù ṣe léèwọ̀ ká oyún inú rẹ̀ wa bay'ul madamin ìsìláàmù tún ṣe léèwọ̀ ikú ká omi ti ń bẹ nídìí akọ ẹran mà níyì rẹ̀ islam ṣe léwọ̀ kíkàtà mélòó ni mélòó lẹ tà ń bẹ mélòó lẹ ṣe mú jáde yẹn kí tó bá sọ ẹran akọlẹ wọn ni gbogbo ìgbà tó bá bá bó sùn ẹgbàá yìí báyìí ọba sùn láì níye ìgbà wọn ò lóyún sẹwọn kéjọ ọsẹlẹ abẹ́ẹ̀kọ́ ni so nítorí di eléyìí ó sì bá wọn sùn lẹ́ẹ̀kan wọn lóyún ẹ lè pé iye tí ẹ gbọ́ tó so islam ọ̀faramọ́ gbogbo eléyìí so gbogbo àwọn eléyìí wọn bẹ nù nǹkan tí islam ṣe lé wọ bákan náà ká tiẹ̀ háyà ẹran gbígbé bá ní bá ẹran sùn islam ṣe lé wọ omi rẹ̀ náà tí ó tu jáde kátúnlá sanwó rẹ̀ islam ṣe lé wọ a sì ti sọ pé ó tá pa níbi títajà èèwọ̀ ni sáwá lè tó lóńgbò. tá a lè tolóńgbò sẹ́yìn ọ̀rá rí nínú òfin ọlọ́wọ́n bá wa apá kan nínú àwọn aṣíwájú wa àwọn ní èèwọ̀ ni kàtà olóńgbò nítorí hadithi abi zubair onímọ̀bi jaabir radiyallahu anhuma an nípa owó tá a bá pa látàrí títa olóńgbò àti títa ajá sọtọ́ka jẹ́ àbí ọ̀tọ́ka jẹ́ faqal ó ní zajara nabi sallallahu alayhi wa sallam an dhalik wọn lànà nabi sallallahu alayhi wa sallam jágbe mọ́ wa nípa rẹ̀ kò gbẹ́ kí ló wọ ajá kí ló wọ olóńgbò kí ló fẹ́ fi ṣe. àdéhìí Muslim ló gbé jáde ọwọ́ àwa nínú ti ẹgbàwọrọ anasai hadisi yìí kan náà gbanabi sọ pé illa kalba saydin àyàfi ajá tá à ń fi ṣọdẹ kò burú kẹta ṣùgbọ́n ẹgbàwá yìí alimami munawi nínú tírà rẹ̀ faidul qadir sharhul jami'i saghir wọ́n sọ pé ibn al-jawzi wọ́n sọ pé hadisi yìí àlékún tó wá owó ajá tá à ń àlékún kan ní tó jẹ́ munkar àlékún kan ní tó jẹ́ munkar wa huwa ma rawahu ad-da'if mukhalifan bihi riwayat as-siqa ona lẹgba wa tó ṣe é pé ẹni tó lẹgba wa tó takò ẹgba wa àwọn ẹni tó jólódodo torí rẹ̀ gbogbo ajá lànàbí là gbọ́dọ̀ ta kò síbi tó ti ibi tí wọn ló ti sọ pé àyàfi ajá tàǹfin sọdẹ alẹ ta ẹgba wa yìí àlékún yìí kò fẹsẹ̀ rìn lẹ̀ so ṣùgbọ́n lóńgbò àwọn aṣíwájú kan ọ̀kan nínú àwọn sàhábà àtàkpá kan nínú àwọn tàbíì àwọn sọ pé kọ̀tọ́ kàtà torí àdìsí pàànàbí sallallahu alaihi wasallam ń kọ owó lóńgbò fún wa gẹ́gẹ́ bó ṣe kọ owó ajá fún wa ṣùgbọ́n àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà àwọn ní kò sí ní tó burú nínú kàtà olóńgbò lópin ìgbà tí olóńgbò tó láǹfààní wọn nítorí owó olóńgbò táwọn fi gbà wọn ọkàn kórìíra ni ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé àdìsí yẹn very clear ipò owó olóńgbò ńkọ́ torí rẹ kọtọ ká ra olóńgbò kò sì ta olóńgbò eléyìí lè tọ́dọ́gba torí ẹ̀ wá nídìí olóńgbò fáwọn èkúté ilé báwo láti á àbí rí e? tòótọ́ bá bùn ọ alihamudulilayi tó bá sùn rí he lábẹ́ kò sí tàbí ṣùgbọ́n ìgbà àwọn èèyàn orogún la jẹ́ o ẹnìkan lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan tí ń bọ̀ yìí ju ẹnìkan lọ orogún la jẹ́ lórí wọn omi koríko àti iná gbogbo wa orogún la jẹ́ lórí rẹ̀ torí ẹ̀. omi tó ń sọ̀kalẹ̀ láti sánmà lópin ìgbà tí wọ kìí omi yìí sínú kòndóró rẹ kìí ṣe pé omi yìí sínú àyè tó ń fẹ́ kó mi ọ̀dágún tó jẹ́ pé wọ́n lọ kalẹ̀ kìí ṣe lọ gbà sínú rẹ omi yìí ka ń bọ̀ láti sánmà ni ẹnìkan gbọ́dọ̀ sọ pé sanwó ẹ̀ kó tó gbà nítorí gbogbo wa nípa rẹ̀ ìdẹ̀rọ̀ tó omi ìṣẹ̀lẹ̀ rù tó ṣe pé nǹkan tú jáde nù lẹ́ni ẹnìkan ọmọ bó ṣe ń tú jáde gbogbo alájọ ni ẹnìkan gbọ́dọ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan lórí ẹ̀ so mo rò pé àkíyèsí báwọn bẹ́ẹ̀ náà lomi odò ti ń sàn lọ gbogbo alájọ ni ẹnìkan gbọ́dọ̀ gba kọ́bọ̀ lọ́dọ̀ ẹnìkan lórí ẹ̀ síbẹ̀ náà lomi kànga síbẹ̀ lomi bọ́ọ̀ tó ráhàn lomi máa ń ṣe àdìsí tú o. síbẹ̀ ni pure water ẹnìkan ní owó pure water haram ni o torí pé anasu ṣuraka fi thalatha gbórogún làwọn èèyàn jẹ́ lórí nǹkan mẹ́ta nínú rẹ̀ lómi ajẹ́ pé tá a máa ń ma omi ńkọ́ haram lówó a ah! kéèyàn má nǹkan kó tó máa sọ aburú ni o ẹ wo iye èèyàn tó ti lọ́nà bá omi tó yẹ pé ọ wá ẹnìkan kan ò tí ì dá dúró kálukú sẹ́ni tí wọ́n ta kankan fẹ́ nìkan bẹ̀ omi odò omi ìsẹ́lẹ̀rù ògbéléyìn gbogbo alájọ ní tó àmì mi ti gbà mo tún tún ṣe mo tún sáyẹn rẹ̀ mo tún kó dà síbi kan kò síbi tí Islam ti lóò lè ta ó lè ta eléyìn tóró ti di tiẹ̀ eléyìn ti di tiẹ̀ bákan náà lábẹ́ òfin ọlọ́run lódodo àti gba omi sínú drum ó ti di tiwa ṣùgbọ́n ẹnìkan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa tó ṣe pé òun ò ní irú omi báwọn ó ṣe ń bùkátà rẹ̀ láti fi dáná ó ń bùkátà rẹ̀ láti mu ó ń bùkátà rẹ̀ láti wẹ̀ yóò bu ọ lẹ́tọ̀ọ́ láti gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ nù eléyìí torí pé èyí tó lé sí tí wọ́n ń bùkátà òun náà lẹ́tọ̀ọ́ láti mú nù ẹ̀ o lè sọ pé fún dídáná àti mímu tèmi náà àti gbá èmi nídìí one third gbogbo mi àrẹ́pẹ́ gbogbo ètò lẹ́sí ńkọ́ àlékún ni àwọn tó bá ní bùkátà lè bù ń bẹ̀ àbí òye wa sọlẹ́ ìtumọ̀ sí pé ńgbà tẹ́ gbẹ́ kànga kalẹ̀ náà tẹ́ fàgádàgodo sí i tẹ́ ẹ̀jẹ̀ káwọn èèyàn pọ́n ń bẹ̀ ó túmọ̀ sí náà lẹ́sẹ̀ torí pé gbogbo omi tó wà nù kànga yẹn fa sọ̀kẹ́ alóde tẹ́ di àwọn èèyàn lọ́nà láti mú bẹ̀ mbe. náwó sẹ́lẹ̀ àmọ́ gbogbo omi ó ju ní tẹ́ǹbù káàtà lọ ẹ jẹ́ káwọn náà mú un bẹ́ẹ̀. ètò tó wá burú jù iná ẹ̀ ní kànga tó ti kí wọ́n á gbẹ́ ẹ̀ lẹ̀ ní kì í ṣèwọ́ lóní bí kànga tá à ń gbẹ́ ká atukọ sí la pé alimẹdina center lónìí o ẹlòmí o sì máa ma sọ agadagodo sí torí iwájú ilé tó ń lọ wa ẹnìkan máa ń pè mí ó ní ẹ dákú o gbogbo ará àdúgbò fẹ́ mú mi ládùúgbò báyìí àwọn sì rí nọ́mbà yín lára kànga pẹ́yìn lẹ́gbẹ́ ẹnìkan sì ti sọ àgádágodo sí mú ní ẹ̀wọ̀n tẹ́ ẹ bá wọ́n tẹ́nìkan bá wá pò ńlò ní òun ló ń fà àgádágodo sí kẹ́tù fọlọ́pàá mú kápàdé lówó dé bẹ́ẹ̀ ni eléyìí ni wọ́n ń pè ní mana'in lil ẹni tí ń dín òre máa ń wìyàn kọ́bọ̀ tí ò ń bẹ̀ ó sì wá fà àgádágodo sí nítorí wọ́n gbẹ́lẹ̀ kó lè ṣe gbogbo ará àdúgbò láǹfààní ìwọ́sọ̀ àgádágodo sí ẹ wò ká lásán kọlọ́lọ́wọ́n bọ̀ ọ̀dá kankan rẹ̀ kó nílá bí ẹ̀sìn torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ṣe é pé nǹkan tó ju agbára tiẹ̀ lọ ó sì máa fi sahun sára yìí tẹ́lẹ̀ yìí lábẹ́ òfin Ọlọ́run nítorí ti lé sí bukata rẹ nínú omi táwọn èèyàn míì náà rí ń koriko bákan náà koríko láyé ibi tó wà ó ti gbẹ ní àbótutù gbogbo alájọ ní láyé ibi tó wà tó bá pa àwọn ẹran fẹ́ jẹ ńbẹ wọ́n lè jẹ ńbẹ ẹran ba ilé wa tí koríko wà jẹ ọ̀tọ̀ lélẹ́yìn wọ́n yàgbẹ́ sílé wa ta ló lẹ ẹran ta ni ọmọ kú gbẹ rẹ̀ sẹ́yìn mọ̀ pé nǹkan míì nù <laughs> àmọ́ wọ́n tó ní ẹran tó fẹ́ koríko ó lè wá gé àwọn koríko ńlọ fẹ́ tiẹ̀ kò sí wàhálà ńbẹ yálà koríko yẹn gbẹ àbọ̀wọ̀ àǹtutù àmọ́tẹ́mi bá ti gé tí mo bá gé kó láàyè rẹ̀ mo gbé lọ lé mi ti di ni ó ti di tèmi tí mo bá tà á kò sí ní tó burú bẹ́ẹ̀ ni kò ní pé ni o ẹ̀hẹ́n pé ẹ̀ gbogbo alájọ ní o rara o tá ni ọ lọ síbi tẹ́mi náà ti gé bẹ́ẹ̀ náà ní ná ẹ̀yin dáná kalẹ̀ èmi náà fẹ́ tan èèlò ni màá san kó tó di pé mo wọ́n yìí taru rẹ̀ o inú òwò tí ọ̀ dáa nù lọ ta o wípé abẹ́là kẹtẹ bá ni o àá o. bẹ́ẹ̀ náà ni àpólà lèmi fẹ́ fi dáná ẹ̀yìn ti dáná kalẹ̀ mọ́ afẹ́ mógun náà kan àbí méjì nù náà yín èlò ní sàn rárá o àjọ ẹ̀ mú náà yẹn lọ sọ sí orí igi tẹ́yìn gbogbo eléyìí àjọ Islam ní ẹnìkan lẹ́tọ̀ọ́ gbà kọ́bọ̀ lọ́wọ́ lórí irú àwọn eléyìí tọ́ ọ wà nínú hadith látọ̀dọ̀ Iyas ibn Abdin anna nabiyya sallallahu alayhi wa sallam naha an bay'i fadlil ma rawahu al-khamsa illa ibn Majah wa huwa hadithun sahih. ikú anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti ta èyí tó bá ti lé sí bùkátà wa nù omi alómi lé bùkátà wa kò sì lè gbé gbogbo omi yìí lọ èyí tó lé sí bùkátà àwọn àgbọ̀dọ̀ ta anábìlà àgbọ̀dọ̀ ta sallallahu alaihi wasallam. bákan náà nínú káràkátà tí ọ̀tọ̀ nínú Islam òun náà ní ká sọ pé ilẹ̀ eléyìí la ta fún ọ yàtọ̀ sókè rẹ̀ irú ìtàn máa ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n máa ń ṣe irú ẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá kan náà bíi Qahira bíi Misra tó bá ra lẹ̀ tó bá ti kọ́lé tó bá dẹ́kì rẹ̀ tó fẹ́ gbélé lé lórí wọ́n wàá wà pé ó tún lẹ̀ ibi tó dẹ́kì yẹn rà sòkòtò lábẹ́ òfin ọlọ haram ni ẹni tó bá taru rẹ̀ haram ni tó ta pọ̀tẹ́ ìmọ̀ pé irú ìta máa ń ṣe lẹ́kọ̀ọ́ gan ó tún ọwọ́ ọ̀sì bẹ́ẹ̀ lọ nítorí ó ti ra lẹ̀ already níjọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́lé àwọn kóòtù dé wọ́n làwọn ní area boys wọ́n tún wá gba owó gegege lọ́wọ́ rẹ̀ ó lè jẹ́ pé two hundred thousand ò sẹ́yìn yanjú wọn yàtọ̀ sówó tó ti fi ra lẹ̀ tẹ́ bá tún kọ́lé débi kíkàn wọ́n tún wá gbowó míì hábà tẹ́ ẹ̀ rántí pé á dìde wá ju ọlọ́run rojọ́ ni níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam ní ọjọ́ ńlá ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an li rabbil alamin ẹ ká lọ bẹ̀rù Ọlọ́run o ẹnìkan ra lẹ̀ gbàtọ́ wa ra lẹ̀ o ti wá pẹ́ Ọlọ́run á bò láṣìírí lẹ́yìn tí o fi kọ́lé ọwọ́ á àwọn òṣìṣẹ́ débi tí ti pé fi ra yìí ah, ni ah, rà ń gbà one twenty thousand ah, àwọn abálẹ̀ gbà yẹn ṣe ìṣújú lẹ lò fún wa ah, ebi yẹn dáta fún mi nu àwọn àní tẹ ẹ bá nídìí lẹ́yẹ tuntun ra ni èlò ten million naira wàláhi a'udhu billahi minash shaitanir rajim ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin abẹ́rù ọlọ́ọ̀tọ́ kọ́ létí tán ó sì kọ́ dáadáa ilé iṣẹ́ ńlá kan wá gbalẹ̀ o wọ́n á mọ̀ pé ọmọ arúgbó ń bẹ̀ dáadáa àwọn abẹnugan lu àwọn wa lọ bá àwọn ọlọ́pàá lẹ̀dí àpò pọ̀ sẹ́wọ̀n kí wọ́n máa jọ lẹ̀dí àpò pọ̀ yín amẹ̀kúnnù jẹ náà ni wọ́n á ní kí wọ́n lọ tilé ń pa gbàtàn á tilé pa bàbá ńlẹ wa yọjú wọn á nìyẹn láti bolo tiwa tó wa kọ́lé lu òun tó wa ṣe kìnnì tó rò ń kó tó di pọ̀ kọ́lé tá gbogbo àwọn ọmọ tó wà ládùúgbò àwọn area boys àwọn kíní gbogbo wọn náà la rí gba ah, ó tí ì ròhùn bàbá bàtà tá a bá fẹ́ rí bàbá ńkọ́ ọ̀sán ten million ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin tó gbogbo eré eléyìí nu káràkátà tí ọ̀dà ni ẹ̀yin sọ pé kò sí iléeṣẹ́ ń yín ẹ̀ ń fẹ́ kí iléeṣẹ́ gbogbo mùsùlùmí ń ṣàdúà àwọn tí ò tiẹ̀ mùsùlùmí gan àwọn náà ń ṣàdúà wípé kí ńjìnì àlùbáríkà wọ̀lù ńjìnì àlùbáríkà wa dé àwọn abẹnugan ìlú wa sọ wípé ẹ agbọ́pọ̀ ọlọ́fẹ́ dálé sẹ́lẹ̀ ìlú ní ọ̀mọ̀ jẹ́ tàwọn bẹ̀ ìlú ní ọ̀mọ̀ jẹ́ tàwọn lóṣooṣù ìlú ní òsì máa jẹ́ tàwọn lọ́dọọdún subhanallah ńjìnì àlùbáríkà wa fò lóyìn ru ọ wa ẹ wá káyọ òkè ẹ wá ní kò sí ilé iṣẹ́ ńlù adúpẹ́ pé wọn ṣerú ẹ ńlẹ yìí. tó gbogbo orú àwọn wa kéje kìlọ̀ síwájú ó dé lù kéje kìlọ̀ síwájú ó wọ̀ lù because ẹni tí ń fẹ́ lọ síwájú fún lù rẹ̀ àwọn tó máa ń ṣe sacrifices ni wọ́n á gbalẹ̀ ọ̀fẹ́ fódìdí ọdún mẹ́ta tó ń bá fi ṣiṣẹ́ ń lù yìí àwọn ọmọ àlùlá àmọ̀ sanwó náà tẹ̀ ń lò ẹ dákun arizikì ọwọ abẹ òní wa yọ wọ àjọjọ torí ẹ gbogbo àwọn owó burúkú tẹ̀ ń pa ọ́n àwọn owó bànújẹ́ ni àwọn owó tọ́lọ̀ wọn bá máa fi dẹ wàhálà sí yàn ni tẹ́ ẹ bá bọ́ lọ́wọ́ wàhálà láyé ẹ lè bọ́ lọ́wọ́ rẹ̀ lálùkìyàmù torí pọ́lọ́ wọn bẹ̀ sálábòsì ẹ máa rántí gbogbo gbà pọ́lọ́ wọn gbé wa dìde o ọba tí èsì alábòsì o ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dìde dúró rojọ́ níwájú ọlọ́run ọba rínú ròde. tọ́ bákan náà nínú káràkátà tí ọ̀tọ̀ nínú òfin ọlọ́run tí ó sì yẹ ká kópa ń bẹ̀ òun náà nírú ẹ̀bùn táwọn ilé ìtajà ńláńlá máa gbé kalẹ̀ tó bá ti wọnú superstore ọkàn lè rí tán páàkì mọ́tò sí báyìí wọ́n sọ pé gbogbo ẹni tó bá ra nǹkan báyìí báyìí báyìí o tó bá fi lè rẹ́bùn pé mọ́tò wọn kọ sínú rẹ̀ ó ní ó gbé mọ́tò yìí lábẹ́ òfin ọlọ́run ìwọ ni o èèwọ̀ ni kó rajà yùn èèwọ̀ ni kó sì sojú kòkòrò àti jẹ mọ́tò torí pé ìtumọ̀ rẹ̀ ni tẹ́tẹ́ tẹ́tẹ́ ni nínú òfin ọlọ́run ọba a máa kó ìjàmbá báwọn lòmíì tí wọ́n jọ ń tajà ẹ̀rí pé àwọn èèyàn ní lọ sọ́dọ̀ tiwọn mọ́ ẹni tó gbé mọ́tò kalẹ̀ nìkan làwọn èèyàn máa fẹ́ lọ rajà lọ́dọ̀ rẹ̀ torí gbogbo èèyàn ló ń fẹ́ wà wò bákan náà ìmọ̀ amú kéèyàn ti ẹ̀rá tó dé wọ̀ nítorí kó lè jẹ mọ́tò ní ìsìnkú wọn sọ pé ara gúldà tó bá ti rí mọ́tò lára gúldà ó jẹ mọ́tò ayé mẹ́yìn mùsùlùmí náà ra gúldà àbí bẹ́ẹ̀ kọ́ ni àpé kó mú o àmọ́ tó bá ti sí tó rí mọ́tò àdékò wọn ló gbé mọ́tò ayé mẹ́yìn ni ó ra gúldà pé ẹ èmi kàn rà nítorí ìdérí rẹ ni mi ò ní mú o ha torí ẹ̀ yóò wọ ní lábẹ́ òfin ọba nínú káràkátà tí islam tún ṣe léwọ̀ òun náà ni gbogbo àwọn ìwé ìròyìn tí máa ya àwọn obìnrin sára wọn níhòòhò àwọn ìwé ìròyìn tí máa polongo ìhòòhò obìnrin lára rẹ̀ tí wọ́n ya àwọn abẹ lóríṣiríṣi ẹ̀yin náà ti mọ̀ àwọn ẹni tí taru wọn ni o owó tí ń pa haramu ni o bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ti kí wọ́n ń ta rẹ́kọ́ọ̀dù rẹ́kọ́ọ̀dù tí wọ́n ti ń sọ̀sọ́kúsọ tí wọ́n ti ń wéwèé kówè tí wọ́n ti ń lùlù tí wọ́n ti ń fa fèrè haramu gbogbo owó tí wọ́n ń pa mẹ́ ńkọ́ haramu torí ẹ̀yin tẹ́ fún wọn ṣọ́ọ̀bù ẹ̀yin náà orò jọ́ fọlọ́n tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà ẹ̀yin tẹ́ fún àwọn rẹ́kọ́ọ̀dù ṣọ́ọ̀bù ẹ̀rò jọ́ tọ́ba tiẹ̀ ma lórí ariwo lásán tán fi ń yọ ará àdúgbò àtàrà àlù tí wọ́n fi ń yọ wọ́n lẹ́nu níbo lẹ́yìn ti parí ẹjọ́ ń jọ̀gbìn dàlùkìyàmù kárẹ́sẹ̀ sì sọ kọ́ńtẹ́ǹtì tí wọ́n ń tàn gan síbẹ̀ yìí náà mọ̀ pọ̀rọ̀ sọkúsọ ni àbẹ́yìn náà ò fetí kọ́rí àwọn ọ̀rọ̀ burúkú tó ṣe é pé tí ògiri gan bá gbọ́rù rẹ̀ wálé ò lè dàwó tí wọ́n máa sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àwọn bàbá burúkú tí ò ní sàlùbáríkà àwọn bàbá tó ṣe pé wọ́n ti fẹnu yọ gbogbo àlùbáríkà ara wọn dànù wọ́n máa ròyìn ara obìnrin wọ́n máa wíwí kúwí wọ́n máa sọ̀sọ́kúsọ àwọn náà sì lọ́mọ ńlẹ́ o àwọn náà níyàwó ńlẹ́ o wọ́n fẹ́ bà gbogbo ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n làwọn ò tijú ẹ̀ tọ́ra aláṣẹ làwọn olórin làwọn ń tà wọn òfin kan ọ̀bá wọn wí ẹ sì tún rí i pé gbogbo orin tí wọ́n ń kọ yẹn náà nígbà tí wọ́n bá gbé dvd yẹn sí ẹ wá wo àwọn ọmọ òfò tí wọ́n tó wájú àwọn ọmọ tó ṣe pé àkísà lásán ni wọ́n fi lórí ìdí wọn wọ́n máa gbọ́n gbogbo ẹ̀ inú tí iná wọn máa dùn kí ẹ eh, àwọn ọmọ yìí máa jójó ah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin gbogbo owó tó ń pa ń bẹ̀rẹ̀ kí lórúkọ rẹ̀ nù tontori di eléyìí ká ṣọ́ra o bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn fíìmù fíìmù àgbákò fíìmù àdánwò fíìmù yálóde tọ́yẹ pé gbogbo ẹ̀ máa parí sóògùn yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọfọ́ pè látara fíìmù ló náà ti ń pọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́gèdè látara fíìmù ọ̀pọ̀lọpọ̀ òdélé olóògùn rí fíìmù lówó tó fi di ó ń bára fáwọn olóògùn so gbogbo eléyìí owó tá ń pa ń haram nínú káràkátà tí ọ̀dà ni ọwọ́ àlọ́ gba distributorship agent fatima distribute orí ibu bó wàá lówó tó ọpá ń bẹ haram eléyìí wọn bẹ nu tó yẹ ká o wọn bẹ nu tó yẹ ká ṣọ́ra fún bá fún yàn náà lówó bàbá ń gbàjámọ̀ owó tá a pàǹdé pàǹbá àwọn èèyàn afárún gbọ̀n haram ni o haram ni nítorí kọ́ lọ́wọ́ bá ṣe ká fárún gbọ̀n léèwọ̀ owó tó wá pa ń bẹ̀ ńkọ́ haram ló náà máa jẹ. bákan náà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n òun náà ní insurance owó tá a bá pa nídìí insurance commerce insurance eléyìí tí wọ́n máa fi pé àwọn fi insure emi dúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ haram ni nínú òfin ṣẹ̀ríà Islam nítorí pé ọ̀nà kan ni tí wọ́n fi ń jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà bàjẹ́ ẹ ló wa gbígbé hàn ah, torí iṣẹ́ mi bá lọ bọ́ wọ́n sanwó rẹ̀ fún ta ok ẹni tó ṣe life insurance tí wọ́n á rẹ rẹ̀ sẹ́mi da ọ dẹ́mi padà wọ́n dẹ́mi kankan padà irọ́ lásán so ní ìsìn ìgbà tá à ń san insurance insurance insurance lórí mọ́tò àwọn tá a san insurance lórí mọ́tò á jẹ́ ten million wọ́n sì gba one one thousand péré lọ́dọ̀ wa one one thousand ọ̀nà ten million èlò lọ ẹ̀ naam naam. one one thousand ọ̀nà ten million ten ten billion àwọn ìtìjà bá wá ṣe títí tọdún fi parí wọ́n jẹ́ one thousand wọ́n wá fún kálukú wọn hundred hundred thousand hundred thousand ọ̀nà one thousand elonu ẹ ten million ten million nínú ten billion ṣé wọ́n dáwọ́ tí wàá padà fún wa nǹkan kò sí wa ọ̀ bẹ́ẹ̀ lọ́nkì nǹkan kò sí mọ́tò wa àbẹ́yìn bẹ́ẹ̀ lọ́nkì nǹkan kò sí so owó wa tán jẹ́ ńkọ́ sẹ́yìn lè yá fèrú ẹ̀ ẹ̀rí pé pè lẹ́ẹ̀ máa sẹ́ nkùkù sọ pé mo fẹ́ yìn sú ọmọ tó mi àmọ́ túláàsì náà ni eléyìí túmọ̀ sí pé ń bẹ nínú aklo amuwalin nasi bilbatil jíjẹ owó àwọn èèyàn lọ́nà bàjẹ́ islam ọ̀farama èyí tí islam ọ̀farama wọ́n ń pè ní atẹ̀mínú tẹ̀áwónì atẹ̀mín tẹ̀áwónì onáyẹnì ká wa báyà ń gbá àdúgbò ni abájọ wa ń bí sẹ́ni àwa tá a rí ṣe jù ládùúgbò káwájọ kájọ kájọ finú konú kí má ra ọwọ́ a máa dá iye báyìí báyìí báyìí nígbà ti bò wá láti àbí iye kí àwọn amada síbì kan pẹ̀lú ẹ̀mí pé ẹnikẹ́ni tádànwò bá dé bá ládùúgbò yìí yàtọ̀ sáwà tá a dáwó àmọ́ fowó yìí ràn lọ́wọ́ ẹ o mẹ́jẹ̀mú yẹn o àwa tá a dáwó lẹ́tọ̀ọ́ sí o àwọn aláìní tí wọ́n ń bẹ ládùúgbò wa yìí ẹnikẹ́ni tádànwò àrélù àjálù bá dé bá àmọ́ ràn lọ́wọ́ nínú owó yìí yàtọ̀ sáwà tá a dáwó torí táwà tá a dáwó bá mú bẹ́ẹ̀ ó lè di rìbá so eléyìí ní islam farama màmá insurance rẹ̀ ìtànsẹ̀ kò yàtọ̀ sí báńkì rárá òun náà ọ̀nà àti jẹ́wọ́ èèyàn nínú ìjà àbòsí bákan náà nínú káràkátà tó jẹ́ wọ̀ òun náà ní kéèyàn lọ múlẹ̀ Mínà ní Mẹ́kà ilẹ̀ Muzdalifa ilẹ̀ Arafat kéèyàn lọ mọ bùtà haram haram ní kéèyàn ó tiẹ̀ fi háyà torí pé gbogbo ẹ̀ mashaa'ir àyè jọ́sìn ni ó dàbí mọ́sálásí ni wọ́n èsì ta mọ́sálásí wọ́n èsì mọ́sálásí háyà bí Mínà ti ṣe tó bí Muzdalifa ti ṣe pọ̀ tó bí Àràfà ti ṣe lọ́sálálù wọ́n gbọ́dọ̀ mú nǹkankan nù rẹ̀ ta wọ́n sì gbọ́dọ̀ fi háyà fẹ́ni bọ́dì torí gbogbo mùsùlùmí àgbáńlá yìí lónìí gbogbo mùsùlùmí àgbáńlá yìí lónìí torí rẹ̀ wọ́n gbọ́dọ̀ ta ọ́ wọn gbọ́dọ̀ fi háyà ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ sẹ́lọ̀ alábòsíṣì ni gbogbo tó bá gbà lórí rẹ̀ ọ̀jẹ̀ haram alhamdulillah tó bá dáhùn àyíkárí táwí ọba náà ní ní sísí lẹ̀ pẹrẹsẹ kò sẹ́ni kankan tí wọ́n ta kankan fún wọn ò sì fi kankan háyà ń bákan náà inú káràkátà ilé ìtẹ́sí Islam tó ṣe léèwọ̀ òun náà ni. kata oúnjẹ wóró tó ṣe pé ń bẹ nínú kùkù rẹ̀ pẹ̀lú rú rẹ̀ tá a ti ka kata àgbàdo tá a ti kà pẹ̀lú àgbàdo ti ń bẹ ńlẹ̀ sẹ́wọ̀n kejì ń bẹ ńlẹ̀ kò sí lára kùkù ma àti mọ iye tó jẹ́ ṣùgbọ́n èyí tá a ti kà mélòó ní ọ̀jẹ̀ kò sẹ́ni tó máa. torí òfin ọlọ́wọ́n bá sọ pé ẹ gbọ́dọ̀ fi wọ́n gba pààrọ̀ ara wọn ó dìgbà tẹ́ bá tó ka eléyìí náà gbà tẹ́ bá tó ka gbà náà lẹ́ tó lè ta irú rẹ̀ náà ni almuzabana almuzabana òun náà ni ká ta dẹ́bínù ká ta ń bẹ lórí igi pẹ̀lú dẹ́bínù tá a ti ká ká wá ní kílò bóòlù ẹ̀sìn wá wọ̀n ìtọ́wà lórí igi torí ẹ̀ ìsìláàmù kò fara mọ́ ọ ọ̀dà gẹ́gẹ́ bíi al-muhaqala tó síwájú yẹn náà ni. torí rẹ̀ a gbọ́dọ̀ ta dẹ̀bínú tí o ti gbẹ pẹ̀lú ètò ti gbẹ ètò o ti gbẹ ti ń bẹ lórí igi a gbọ́dọ̀ ta pẹ̀lú ètò ti gbẹ ti ń bẹ ńlẹ̀ nítorí pé yóò lídì sí rìbá gáràrú sì tún wà nù rẹ̀ ó dojú súnyà a lè mọ̀ bọ́dọ́gba bí ọ̀dọ́gba ṣùgbọ́n ìsìláàmù gbà wípé ká ṣe ká ra dẹ̀bínù tí wọn ò tí ì kà pẹ̀lú dẹ̀bínù tó ti gbẹ tó wà ńlẹ̀ eléyìí tó bá jẹ bay'ul araya araya òun náà ní ká ra dẹ̀bínù tí wọn ò kà pẹ̀lú dẹ̀bínù míì tó ti gbẹ tá a ní lópin ìgbà tí iye dẹ̀bínù tó a fẹ́ rà tí ó bá ju khamsatu awsuq lọ tí o bá di ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì múdù lọ ìsìláàmù gbà pa àlèsè lẹ́yìn ṣùgbọ́n o báńbá ń ti ń rà iná la kà kúrò lórí igi nínú káràkátà tó dé wọ òun náà ní wípé a gbọ́dọ̀ ta oríkèé kan nínú oríkèé ọmọnìyàn bóyá kó tó kú àbí lẹ́yìn ìgbà tó ti kú. torí ẹ̀ àwọn ọjà kan láwọn ìlú kan tí wọ́n ti máa ta oríkèé ọmọ èèyàn ọjà àwọn ọ̀daràn ni ẹ̀ o. èèwọ̀ ni wọ́n lè sọ pé tútù lọ́n fẹ́ ni àbí gbígbẹ ọlọ́run mẹ́jẹ̀ kí wọ́n ká ọmọ ibi tí ọ̀dà wọ́n wá ní wọ́n rí ọrú ọjà bẹ́ẹ̀ wọn lọ wá nǹkan kan wá bẹ̀ òmùwé pélébé lọ́wọ́ sẹ́mi pé gbogbo yẹn ọmọ wọ pé ìwọ náà ń kọ́ àsọ̀daràn bàbá yìí kí lọ́ọ́ adé tó fi jẹ́ kó àwọn mùsùlùmí náà wọ́n máa bá rú àwọn ọjà burúkú bá wọn àwọn tí ń ta lẹ́kulẹ́jà àwọn mùsùlùmí lẹ́ẹ̀ máa bá ń bẹ̀ wọn náà fà kí náà wá wá ìwọ lẹ́ ń fẹ́ o kìí sàgbéjẹ̀dí lọ́wọ́ lọ ó lè gbé ike ẹ̀yìn abuké làwọn fẹ́ lò ọ̀daràn ó lè ní eegun òkú tó kú tí ò dìde ẹ̀ta lọ ó túmọ̀ sí kọ́lọ̀ ní ọ̀sánú àwọn òkú gan nígbà tó yẹ pé ẹsẹ̀ operation ti dénú sàárè iṣẹ́ téèyàn ṣe tó fi bó ẹran kúrò lára eegun tó fi ń sá eegun ẹwọ eegun ẹran tá a máa rọrùn èèyàn bí wọ́n ti ṣe eegun tiẹ̀ náà nù pẹ̀lú ògbọ́ ọlọ́run ìwọ́n tó ń sá eegun òkú pẹ́ẹ́ ní lò bí wọ́n ti ṣá eegun tiẹ̀ náà nù ní tútù àwọn ló mú kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ lè sìnkú sórí tẹ́ àwọn ọ̀daràn. àbíbi ẹni tó ẹni kọ́ máa sórí tẹ́ ó tún wá lọ fẹjọ́ ẹnìkan sùn pé ọ̀rọ̀ ajá lọ́dọ̀ nǹkan sanwó wọ́n ní kí lọ́ọ́ rà náà rí wọ́n ní oníkó wọn wá aṣọ òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí mẹ́ta òun á kó fún un kọ̀sanwó ah, àsọ̀lọ̀ ń ṣe tẹ́tí òmùlẹ̀ wọn á ní ṣé táwa náà máa ń fẹ́ sàtún lè rí ẹ rí mọ̀nà ẹ sì ra múnu ọ̀daràn ni wọ̀nyí àti kòkò la fi ẹran sọ wọ́n tá a ní kó ọmọ sórí tẹ́tọ̀ wọn á ń kó gbogbo nǹkan aró òkú dà ẹni tó yọ aṣọ láró òkú dábàá ní kó mú nǹkan mi wá yóò fún wa ṣe ìdí nu tó fi jẹ́ pé ìgbà tó ń ṣèwádìí láwọn ìlú kan wọ́n wá wo àkáǹtì ẹnìkan tí ń sọ orí tẹ́ ní nàìjíríà náà ni o wọ́n bá millions of naira ń bẹ̀ ah èrò là ń san fún lóṣù kò ní sẹ́mi ju eléyìí lọ àtàwọn ẹni tí ń lo spare part àwọn èèyàn tí wọ́n bá ti ní nǹkan kan lò tí wọ́n ti sọ owó lẹ̀ fún ẹ wá ṣiṣẹ́ agbowó lẹ fẹ́ wá wàlà hawla wàlà quwwata illa billah tòtò bá jẹ́ pé àlàáfíà ni èèyàn ń wá. àwọn oríkèé kan wà lára wa tó yẹ pé bóyá ó pé méjì tó bá mú kan nínú méjèèjì kò lè sepa lára fún wa gẹ́gẹ́ bí kídìnì méjèèjì tẹnìkan bàjẹ́ méjèèjì tẹnìkan sì dáa wọ́n sì ní tí ọ̀kan bá ń bẹ lára tó dáa èèyàn lè fi tẹ̀mí nọ́málì. àwọn afẹ́ gbà kan lọ́dọ̀ ẹni tí méjèèjì tiẹ̀ dáa fẹ́ni tí méjèèjì tiẹ̀ ò dáa sọ́tọ́kàrà àbí ọ̀tọ́kàrà kọ̀tọ́kàrà wọ́n yìí ta nǹkan kan nínú oríkèé ọmọ èèyàn wọ́n gbọ́dọ̀ ta nǹkan kan nínú oríkèé ọmọ èèyàn á gbọ́dọ̀ rà o kódà tó bá ṣe é pé ẹni tó fún wa yẹn. ọjà láì níjú bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ ra ṣùgbọ́n tá a bá bùn lówó kò sí ní tó burú mẹ́ a bùn pa ara o Islam ò bínú sílẹ̀ yìí ọwọ́ àtẹlẹ́ ra èèwọ̀ ní ká tà kò burú ká rà á títa kuraani bẹ́ẹ̀ náà lórí kí ara mi èèwọ̀ ní kàtà ṣùgbọ́n kò burú kí wọ́n rà nígbà tí o bá sí ọ̀nà àbáyọ mi láti gba ẹ̀mí ẹni tí a nílò fúnlẹ̀. ẹnìkan sọ pé tó ń bá ti kú kí wọ́n mú kídínì òun fún gbogbo ẹni tí máa ń bùkátà rẹ̀ àwa bùn lówó kó tó di pé kú lórí kidini tá a mú tó bá kú tó jẹ owó yẹn kò sí jẹ halal lórí kò yé wa abùn lówó ni kì pa ara o eléyìí jẹba ṣé wọn á lè mú kídìní lẹ́yìn ikú èèyàn kó wúlò yẹs wọn lè mú lẹ́yìn ikú èèyàn kó wúlò kẹfẹ́ ṣe lè mú ọkàn lẹ́yìn ikú èèyàn kó wúlò tó jẹ pé ikú mẹ́díkà ló kú ikú medicine ó yàtọ̀ sí ikú islam ikú tàwọn ní medicine ni pé ọpọlọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n kàn ní ò lè gbé ẹ̀jẹ̀ lọ sí ọ̀dọ̀ ọpọlọ wọ́n mọ̀ á fi ẹ́ńjìnì sí pọ́ǹpù ẹ̀jẹ̀ lọ sí ọ̀dọ̀ ọpọlọ látọ̀kà àwọn sọ pé ó ti kú clinically wọ́n ti ṣèwé pé ó ti kú ìgbà náà wọ́n yọ ọkàn rẹ̀ gbà náà wọ́n yọ kídìní rẹ gbà náà wọ́n yọ nítorí wọ́n yọ lára rẹ torí kò tí kú lóòótọ́ torí ẹ̀ṣẹ̀ rẹ̀ sọ pé ẹ gbọdọ yọ nkankan lára rẹ ń gbà hàn ó dìgbà tó bá di náà ò ìgbà kò sì sí torí sọ lẹ pa torí pé ti lè yọ nǹkan lára nígbà tó ti méjèèjì fi ń ràn torí pé tọ́lọ́mù bá tún sọ pé tó kù tí ó lò ó tún sẹ́kù láyé sòtẹ́ ẹ bá fi lè lọ jẹ́ pé ẹ yọ nǹkan lára rẹ̀ nígbà yẹn á jẹ́ pé ẹ̀yin lẹ pa torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo sẹ́tẹ̀ máa ń ṣe láyé ẹ nídìí láti mọ kí ni fíù ṣẹ̀rí à ń pa rẹ̀ yìí kàn ṣe pé ẹ sọ pé bóyìnbó ṣe máa ń ṣe nu ẹjọ́ kíní kan òyìnbó kíní tọkàn wọ náà rọrùn torí pé gbogbo ń dá ṣe náà lòfin Ọlọ́run sọ nípa rẹ̀ bóòlù ṣèṣe sábà bí àti pa bàbá ń bàbà torí pé ẹ fẹ́ lu ẹ̀dọ̀ rẹ̀ bóòlù ṣèṣe sábà bí àti pa yóò ń yà torí pé ẹ fẹ́ lu ọkàn rẹ̀ ó dìgbà tó bá tó kú tó bá wá wúlò ńgbà náà yọ oríkèé tẹ́ bá yọ. bákan náà lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́kátà ìjẹ́ wa kọ̀tọ́kátà ìjẹ́ wa tó máa ń bùkátà ẹ̀jẹ̀ ẹni tó bá lè bùnyàn kó bùnyàn ẹni tó bá lè bùnyàn kó bùnyàn àmọ́ kò ra rà kò sì tọ́ka tà ẹ̀rí pé táàrẹ̀ bá ń ṣe yàn ní ìsìn náà bá nídìí ẹ̀jẹ̀ tó bá lọ síwítù tó bá mú àwọn èèyàn lọ kódà tó bá jẹ́ fámìlì lẹ́ni tẹ́ ẹ mú lọ ó lè sọ pé ẹ̀sánwó fún lábẹ́ òfin ọlọ́nkọ̀tọ́kọ̀ gbowó àfi tó bá wù yín láti bùn lówó torí pé èèlò gan-an ló lè ṣe déédéé ẹ̀jẹ̀ rẹ̀ wàláì kò sí eléyìí ń bẹnu tá fi ran ara ẹni lọ́wọ́ èlò wa lọ fẹ́ sọ pé ọfẹ́ ta ìgò kan èlò lọ gbà lásán torí ẹ̀ lábò ọlọ́run ẹ̀ àmọ́ tó bá wá di pé ẹ̀rọ náà míì kò burúkú ẹ̀ ra ṣùgbọ́n burúkú ẹ̀ ta àbí òye wa gbàtà àti rọ́nà mi ta ti lè rẹ́ jẹun kò burúkú àwọn ọ̀rà àmọ́ burúkú ẹni ẹ̀rí kọ́jọ́ kan bẹ tí wọ́n yà sọ́tọ̀ pé káwọn èèyàn fi máa donate ẹ̀jẹ̀ àwọn èèyàn donate ẹ̀jẹ̀ ṣùgbọ́n ìjẹ́ tí wọ́n bá donate ẹ̀jẹ̀ sọ́spítù sọ́spítù náà máa ń fún àwọn ẹni tó bá nídìí rẹ̀ lọ́fẹ̀ẹ́ ni àbáwọn máa tà àwọn gbà lọ́fẹ̀ẹ́ wọ́n ń tà fẹ́ni tó ń bùkátà rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ wò pẹ̀lú ẹ̀tọ́ wò wọ́n wá ń pariwo yìí pé àwọn èèyàn wọn ò fẹ̀jẹ̀ lẹ̀ mà wọ́n ò fi lẹ̀ tó ń fún ọ lẹ́jẹ̀ kó lè lọ tà ní. ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. èsì rí sẹ́ẹ̀ máa tẹ̀jẹ̀ àwọn èèyàn ẹ kò sí báńkì ẹ̀jẹ̀ ebi ìjọba ni wọ́n máa san owó náà tí wọ́n fi ń tí wọ́n fi ń tí wọ́n fi ń kó sí fíríjì ó sì wá di wípé. ẹ ẹbẹ yìí lẹ ń sọ ẹ gbó owó kí lọ fẹ́ gbà gan ó lè torí àwọn hospital ọ̀yẹ̀kẹ́ lọ bẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ tẹ gbà lọ́fẹ̀ẹ́ àbùrọ̀ máa ta àbùrọ̀ máa ta ti gbọ́ àwọn kejì tí náà máa o pa àwọn ní dandan àwọn ọ̀tá ni o má jẹ́ kéèyàn rí ó kú kalẹ̀ o ẹ̀hìn kò burúkú wọ́n rà àmọ́ burúkú àwọn ṣe kí ni káwọn tó ti lọ́nà àbáyọ bákan náà gbogbo èròjà tí wọ́n fi ń pidán tí wọ́n fi ń sàṣàṣì títaru rẹ̀ ńkọ́ èèwọ̀ nínú òfin ọlọ kìnìkan orí èèyàn kìnìkan orí ọ̀ka kìnìkan orí kini kan òye wa gbogbo eléyìí haram ni òkè sòwò kìí sòwò kìnìkan lékulẹ́ja kìí sòwò tó yẹ kí mùsùlùmí wa máa ṣe torí ẹ̀yin lẹ́ ń pírẹsẹ́ǹtì raw material fáwọn ọ̀daràn àbí òye wa spare part ẹ̀yin lẹ́nu pírẹsẹ́ǹtì ẹ̀ fún wa kìí sówò tó jọtẹ́lẹ̀ bá wa nínú àwọn káràkátà ilé ti Islam tó tún fi hàn agbẹ́kọ̀ dá òun náà ní kí wọ́n fẹ́ rajà lọ́dọ̀ lọ́jà yẹn. ọwọ́ àlọ́ gbà lọ́dọ̀ ẹlòmíì ọwọ́ àtà ọjà yẹn ìwọ tà sí one thousand naira ọwọ́ àlọ́ fún ẹni tó lọ́jà ó fún seven hundred ọ̀dà three hundred sápò pé ńgbà tí wọ́n three hundred ọ̀dà sápò yun fọ̀tọ́ o nínú òfin ọlọ́ọ̀. torí pé tó o bá gbàgbé kéé ṣe ń tí wọ́n ní lọ lọ tà ọlọ́jà lọ àgbàtà ló ṣe wàá kó gbogbo owó tó tajà fẹ́ni tó lọ́jà ni tọ́ba wa wò ó yọ wá yọ tọ́ba wò fún ọ torí pé ọjà ọlọ́jà lọ gbàtà kìí sọjà tiẹ̀ tọ́ba sì lè da owó kan sápò tó fún ní nǹkan kan haramu lọ́ọ́ da sápò yẹn. bákan nínú káràkátà tí islam tún ṣe léèwọ̀ òun náà ní wípé ọjà tó ní ọ̀gbọ́dọ̀ ta o sẹ́wọ̀n pé tì í yẹn òun gbà ní lọ́gbàgbàtà rẹ̀ tọ́ ìsìláàmù ní ọjà tó ní ọ̀gbọ́dọ̀ ta wọ́n fẹ́ rajà kan lọ́dọ̀ rẹ̀ ìwọ ò sì ní o ti wá tà. lórí pé supply wọn aago mélòó lẹ́ńbọ̀ wá kó wọn là aago báyìí ọwọ́ agbowó lọ́wọ́ wọn owó tó gbà lọ́dọ̀ wọn lọ́wọ́ àti lọ́ọ́ rajà wọn ọwọ́ amúlé ọ̀dà sápò èèwọ̀ ni nínú òfin ẹ̀sìn Islam nítorí pé wọ́n kọ́ lọ lọ́jà yẹn irọ́ lásán òfurufú lọ́n tà fún wọn nígbà tó ń tà ó sì rọrùn kọjá kó o débi tí ó ti rà kọ́ ọ má rí rà mọ́ ó sì rọrùn kó o débẹ̀ kọ́ wọ́n ju iye tí wọ́n gan ta lọ torí pé ìwọ kọ́ lọ lọ́jà yẹn kí ló kí ló wá fún ọ lẹ́tọ̀ọ́ àti tàǹtò ni wọ́n á sọ pé ò lọ́jà yẹn wọ́n lè padà wá lọ́la ìwọ wàá mowó tiẹ̀ ìwọ wàá lọ rà tọba wa ni lọ́wọ́ àtà kò sì burú lábẹ́ òfin ọlọ́ kó ní kó o ṣe sùúrù ò lọ́jà yẹn àmọ́ kó o padà wá ń gbà báyìí. o sì lówó tó fi rà o lè lọ rà láwìn ẹ wọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe tún kò lé ọlọ́bẹ̀ni tí ń tà ó sì rà lọ́dọ̀ rẹ̀ láwìn máa sanwó fún yín títí ọ̀la ọjà yìí ti wà lọ́wọ́ rẹ̀ ó ti wà lárọ̀ọ́wọ́tò rẹ ọwọ́ tọ́lọ́mùbá kò tà látàjèrè wa lọ sanwó olówó lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ mọ́lá rà ọwọ́ alágbárí irú wọn kàn gbé tébù kalẹ̀ lásán kọ̀ lọ́jà yẹn tó wá pa àwọn sáǹpù síwájú wọn máa ta tírélà mẹ́wàá rẹ̀ fún yín tí ó sì ní sòyọ́ gbowó lọ́dọ̀ tí yín yọ wá lọ sẹ̀sẹ̀ wá fowó tí yín lọ rajà èèwọ̀ nínú òfin Islam ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Hakim ibn Hizam ó ní ya Rasulullah ya'tini ar-rajul fa yas'alni 'ani al ليس عندي ما أبيعه من ثم أبتاعه من السوق فقال لا تبع ما ليس عندك رواه الخمسة وهو حديث صحيح ونمني النبي محمد صلى الله عليه وآله وسلم ìyẹn a máa wá bá mi lọ́jà yóò sì tọrọ lọ́dọ̀ mi kó n fẹ́ ra nǹkan kan ní ní pé mi ò ní. lẹ́yìn náà èmi ọ̀ wà lọ ra nǹkan o yẹn ni kí n gbowó lọ́wọ́ rẹ̀ ń wá lọ rà síbi mo ṣe ṣe yín anábì ní rárá o la tabi' ma laysa 'indak ntó ní ọ̀gbọ́dọ̀ máa ta o ntó ní ọ̀gbọ́dọ̀ ta níparí Islam wa ó ṣe ó jẹ́ pé àwọn owó táwọn à ń pa níṣẹ́ là ń pa látara káràkátà tó ní jàǹbá nú ọ̀pọ̀lọpọ̀ káràkátà wa ló kún fún jàǹbá àwọn ẹni tó ń ta dísù ọ̀rọ̀ ọ̀rùn fún wọn láti lu pọ̀ mọ́ kerosene wọ́n sì tún ní bí wọ́n ṣe máa gbé wọn laboratory tí wọ́n bá wọn yẹ̀ wò wípé ṣé kerosene yẹn ti parí sára dísù yẹn lọ́nà tó ṣe pé wọn ò lè detect àwọn tó ń ṣiṣẹ́ laboratory náà ọ̀daràn làwọn náà àwọn gbowó sẹ́ẹ̀tì wọn odidi tírélà ni wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn o so eléyìí ti máa mú kí àwọn ẹ̀rọ tí wọ́n máa ń lóru dísù yẹn fún fún tètè máa bàjẹ́ so gbogbo eléyìí ìjàmbá ni gbogbo dẹ́ bá pa ń bẹ̀ haram ni wọ́n nítorí táwọn bá ń ta pure diesel tí ma jẹ́ kí ẹ́ńjìnì ọ̀tọ́jọ́ èrè wà ń bẹ̀ àmọ́ kò tó ti káwọn olùpọ̀ gbọ́dọ̀ náà lọ gan rí tẹ́ bá kú irọ́ lásán gbogbo eléyìí jàǹbá ni kọ̀tọ́ àwọn ẹni tí ń tó ti kọ́ àwọn náà mọ̀ pé wà yìí kàtígórì lọ máa tètè ẹ wàá lu pọ̀ mọ́ra wọn ẹ mọ̀ wá pé ló kọ ètò àwọn èèyàn fẹ́ràn wàrà ètò wọn fẹ́ràn ti wọnú tẹ́ lu pọ̀ síbẹ̀ yìí náà mọ̀ pé tó bá jàǹbá wa ànábì ní kò lè jọ́kàn nù wa ẹ̀wà mi ti yọ kòkòrò ẹ lu pọ̀ mi ti yọ kòkòrò ẹ tàfárá yé ní títa ètò ọ̀yọ́ kòkòrò sẹ́yìn náà gbàgbé kọjọ́ kan bọ̀ tá a dìde wọn àjọ ọlọ́run jọ ni ní ọjọ́ ńlá ọjọ́ tó ṣe ipe gbogbo èèyàn ó dìde níwájú ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá o síbẹ̀ yìí ti máa ike sọ́ká fún yẹn ń pákó jẹ ló kọ́ pé ń jẹ gàrí ẹni tó lọ kó ẹ̀rùn ń pákó tó dà pọ̀ mọ́ fún wa táwọn gbàgbé pa dìde rojọ́ ńjọ́ gbẹ̀ndẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tẹ kọ́sàn sínú agbọ̀n láti sàlẹ̀ dókè ni látòkè délẹ̀ ni. tá a sì bẹ̀rẹ̀ sí ní mú tá a rí i pé ẹ kí ni ìdajì rẹ̀ asọlẹ̀ sùn sísàlẹ̀ ńgbà tó sàn bẹ lókè ìwà ni ẹ gbọ́dọ̀ àti ìṣe bá àṣẹ lọ́jà mi ẹ mọ̀ pé ìjàmbá rẹ̀ ni tóró nítorí ra ni pé látòkè délẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ̀ ń ta tẹ̀ kó àwọn nílá sókè. So ẹ̀kọ́ àwọn kéékèèké pamọ́ sísàlẹ̀ ẹsìn níbo ṣe wà látòkè dé lẹ́nu wọ́n wá ń kó lẹ́yìn ìgbà tán rà wọ́n bá bá wọn mísímísí nísàlẹ̀ ẹ wá yọwọ́ ẹni sẹ́ẹ̀rì ọmọ àkọ́wọ́ ọ̀dọ́gba bọ́lọ̀ ń ṣe sẹ́nu sẹ́mọ̀pẹ́ ti jàǹbá wọn ọlọ́wọ́n bá ti ṣe jàǹbá léwọ̀ mélòó la fẹ́ kà ẹ̀yin tẹ́ dálé epo lẹ́nu nǹkan tẹ́ fún mítà lọ́rùn tó gbogbo yín náà lè lè gbà pé ká mú kẹ́ẹ̀gì wá ká fi rà á kẹ́ẹ̀gì tán kọ twenty five litres sí tábánikẹ́ ta twenty five litres síbẹ̀ tipátipá ní ètò twenty twenty kìtà ẹ bá tà pé ìrètí ń bẹ ń bẹ ọkọjá sísọ awọ ọtí kórí o àmọ́ bí lè kó ṣe pọ̀ yìí fi hàn bẹ́ẹ̀ lágbo lé gan wọn gbé lè kó wọbẹ̀ pé di èpolówó wà kọlọmọdé àríjàmbá náà nígbà tí a bá gbélé epo wọ agboolé àwọn èèyàn nígbà tí wàhálà bá di tẹ́yìn náà ń wò tẹ́ ń rẹ́rìn nígbà tí wàhálà rẹ̀ bá di ẹ̀ kà yín òkè báyìí tọ́yẹ kẹ́ ẹ yarí pé sẹ́bi tọ́yẹ kẹ́ ẹ gbélé epo sí ni tẹ́ ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ yẹn wá ń tutù tó ń ti béèrè sí pọ̀ ń bẹ̀ tóun wọ́n tún ní èrè halal ń òtún àwọn àfi káwọn ò tún fún lítà lọ́rùn gbọ́dọ̀ wọn kó náà lọ́njọ́ tẹ́ ìjàmbá pọ̀ nínú ìgbésí ayé wa jẹ̀mọ́ táwọn èèyàn ń lò lọ́jà oníkálukú wọn ìṣesí wọn sì ni pé wọn rántí pé gbèǹde alkiyama kan bẹ ìgbà tó ṣe kémi gbàgbọ́ pé gbèǹde alkiyama ń bẹ tí wọn náà sì gbàgbọ́ bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn àti páyọ̀ ọlọ́run ọba kàn rọ̀ wá ẹjẹ́ arántí pọ́jọ́ kan ọjọ́ kan ò tá dìde rojọ́ wájú ọlọ́run gbogbo káràkátà ayé lọ́mọ gbogbo káràkátà ayé lọ́mọ ṣùgbọ́n gbogbo ní téèyàn fi ọwọ́ ara rẹ̀ fà fúnra rẹ̀ nù káràkátà alùkìyàmà ni ó ti jìyà rẹ̀ ọlọ́run bá kọ́ kọ́ wa ọlọ́run kó tún àwùjọ wa ṣe kó tún àwa náà ṣe kó ràn wá lọ lórí àti máa ṣe fẹ́ wa kó lé wa dìnnà sí a dáa nínú wa jẹ́ kí a yọ wa kó lé wa dìnnà sí ojú kòkòrò أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. àní ń gbọ́ ń gbọ́ ń

pẹ́lẹ́ ó lọ pààrẹ̀ òwò tàbí ẹni gbogbo àwọn ń jẹ́ bẹ́ẹ̀. kí n ló wò náà gan kí n lè ń rà kí n lè ń ta. wọ́n ń rògùn. quả đi ọkọ ni pé yóò dá kótó pé ẹni tí máa ń ṣèbéèrè kámẹ́jẹ́ káwọn béèrè wọ́n dá lórí ìdánilẹ́kọ̀ọ́ torí pé à ń sọ̀rọ̀ nípa káràkátà eléyìí tí kò tọ́ nínú òfin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn béèrè míì tó kọ́mọ ayé èèyàn lọ́kùnrin kọ́mọ abẹ pẹ̀lú ìyàwó èèyàn ìwọ lélẹ́yìn ní í ṣe pẹ̀lú káràkátà so torí ẹ̀ á dáhùn lónìí ṣùgbọ́n tó bá dìgbà míì ká fókọ̀sì lórí kẹsàn-án bá wa sọ torí òun ní túmọ̀ sí ká gbọ́n tí wọ́n bá wa sọ yé etí òye wa làwọn ń béèrè tó ẹ tó bá ní general question ká máa sọ di ibi ìdánilẹ́kọ̀ọ́ mi tó àkọ́kọ́ ìyàwó rẹ̀ ìyàwó tiẹ̀ ni kìí ṣe ìyàwó fámìlì anabi muhammed sallallahu alayhi wa sallam ó ti fi yé wa ikú kọtọ kọkùnrin kan àti obìnrin kan tí wọn jọ sọkọ àtìyàwó ara wọn wọn ti jọ wà níbì kan láwọn nìkan torí tí wọn bá ti bẹ́ẹ̀ ṣe pọ́n ní oṣù kẹta wọn so obìnrin kan wá bí anabi sallallahu alayhi wa sallam léèrè pé afọrọ eid alhamu. báwo ni tó bá jẹ́ pé irú ẹni tí ń bẹ pẹ̀lú èèyàn nígbà yẹn ọmọ àyà ọkọ èèyàn ní kọ́ anabi ni alhamul maut àwọn gan ni kú so ìdídọ́ sì fi jẹ́ kú ni pé kálukú ti sọ̀rọ̀ alẹ̀ ọkọ náà lè sọ̀rọ̀ alẹ̀ ìyàwó gan lè sọ̀rọ̀ alẹ̀ kí àbúrò ẹ̀gbọ́n ọ̀hún ni kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tí ntí òtún dá òfin ṣẹlẹ̀ ìdí inú tó fi jẹ́ pé láwùjọ lónìí ọ̀nbẹ nínú àwọn obìnrin tó ti kó bímọ fọ́kọ rẹ̀ ó sì tún bí fábùrú ọkọ ó tún bí fẹ́gbọ̀n ọkọ wal-iyadu billah sọ́ńtórí délé ọ̀gbọ̀dọ̀ asọ́kọ́ ayé ti dá yóò yìnbó kọ́ máa fìyàwó rẹ̀ sílẹ̀ pẹ̀lú àbúrò abẹ́gbọ̀n rẹ̀ kọ̀tọ́ ọ̀sẹ̀ lọ́n kọ̀tọ́ ọ̀sẹ̀ lọ́n. so nítòsí fi jẹ́ kí irú béèrè yóò nítumọ̀ ni pé mùsùlùmí ló béèrè hàn mùsùlùmí ọ̀wọ̀dọ̀ sí bẹ́ẹ̀ tó dáa kékeré fèrè òun ò lè béèrè irú eléyìí nítòsí kọjá gbogbo eléyìí so mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra kò sí tó burú káàbùrú èèyàn máa gbé pẹ̀lú èèyàn àbí kẹ́gbẹ́ èèyàn máa gbé pẹ̀lú èèyàn lópin ìgbà tó bá pé ẹ lè arrange ilé yín lọ́nà tí ò ní sínú pé àbúrò rẹ ọmọ rí ìyàwó rẹ ìyàwó rẹ ọmọ arábúrò rẹ ẹ̀gbọ́n rẹ ọmọ rí ìyàwó rẹ ìyàwó rẹ ọmọ rẹ́gbọ́n rẹ. torí pé ọ̀fẹ́ ìyàwó pé kí o lé fámìlì dànù ṣùgbọ́n wàá ṣe ibi tí ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ ọmọ gbé lọ́nà tí ò ní tako privacy wa àtìyàwó rẹ. sòbí kọ́jà pé ẹ ní three bedroom flat ẹ wá dà ìbá ti lẹ̀kùn yàrá ọ̀kan nínú yàrá mẹ́tẹ̀ẹ̀ta yẹn ságbọn bíi tí ẹni tí ń gbé bẹ̀ tí ò ti ní jẹ́ pé lè jálù yìí anyhow sọtẹ́ bá lè ṣe báyẹn kò burú ó tilẹ̀ jẹ́ kí n tọ́ dáa jù náà ní kẹ́ gbalé fábúrò yín lọ́tọ̀ kẹ́ gbalé fẹ́gbọ́n yín lọ́tọ̀ sọ nítorí pé wọn náà lẹni tó tún padà sọ yìí pé ọ̀n ìyàwó rẹ̀ ó tún padà sọ pé àwọn sọ̀spẹ́kìtì àbúrò àbẹ́gbọ́n rẹ̀ sọ̀njẹ́ òbí ká mọ àwọn sọ̀spẹ́kìtì ara wa fákúkú dínà rẹ̀ ká dínà rẹ̀ a sì ti mà wípé ànábì sallallahu alaihi wa sallam nínú èèyàn mẹ́ta tó sọ pé ọlọ́wọ́n bò ní wò tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà òun náà ni àdáyò ẹni tó ṣe pé kò lówú lórí ìyàwó nítorí rí sàwọn eléyìí ọlọ́run ní wò wọ́n nínú riwaya kan kò ní wà lìjẹ̀nà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o. wọ́n ní tí èèyàn máa ń ṣe télọ̀ tí èèyàn lè rán aṣọ ọdún fún kèfèrí tó bá ti sọ fún ọgbọ́n òbí sọdún kèfèrí ní kọ̀tọ́kọ̀ bá rán mọ́tò ọ̀bá mà tí èèyàn kan gbá sọ wá fún ọ kò sí ní tó burú mẹ́. wọ́n ní sáà lè máa ṣe adìẹ nítorí káwọn kèfèrí ó lè bá ríra lọ́dọ̀ wa kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ ẹ gbọ́dọ̀ sí adé purposely nítorí ká lè rí ta lọ́dọ̀ àwọn kèfèrí torí kọ́ lọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan tẹ́ẹ̀bà ara yín lọ orí dáadáa ṣíṣe àti páyọ̀ ọlọ́ọ̀lẹ́ẹ̀mọ̀ ara yín lọ́wọ́ ẹ má yín lọ láti sẹ́lọ̀ ẹ má ràn ra yín lọ láti sàkótọ lọ wọn ní sáà lè lọ ṣègbéyàwó ní kóòtù kóòtù ibi tí wọn ti ń fi èrò orí ọmọ èèyàn dájọ́ kọtọ lábẹ́ òfin ọlọ Islam náà lẹbi so igi Islam lẹbi so igi náà lẹbi túká tẹbà túká kí lọ wádé kóòtù pé kíni ẹ̀rí pé ńgbà míì tẹ́ ti fẹ́ ra yín lábẹ́ sunnatullahi wa wọ́n tún á tìyín tìyín tìyín kíkẹ́ lọ rẹ́gísítírì ó lè jáwọn èèyàn ìyàwó àwọn náà ní máa sábà ní máa sábà hàn gbogbo lórí eléyìí tí àfi kẹ́ lọ rẹ́gísítírì torí pé kọ́ńtẹ́ǹtì rẹ́gísítírì yẹn ó contradict Islam níbẹ̀ ara tó kọ́ sínú nípa gbọ́dọ̀ fẹ́yàwó mi léyàwó rẹ̀ tó bá sì fẹ́yàwó mi léyàwó rẹ̀ yàwó rẹ̀ lè lọ yóò sì dìklẹ́à pípọ̀ wọn gba nǹkan kan nínú dúkìá rẹ̀ ó lè jẹ́ dájú tí ẹ bá bọ̀ bákan náà tó bá kú òun lọ lẹ́tọ̀ọ́ sí gbogbo dúkìá rẹ̀ ta ni ìyá rẹ̀ ta ni àwọn fámìlì rẹ̀ nítorí bá wù ní ọjà fún wọn níbo wá ní Islam wá kù mà torí ẹ má bàa dé rẹ́gísítírì o kò sí níta fẹ́ fi ṣe tí ìwé táwọn mùsùlùmí bá kọ fún wọn fẹ́ra yín tí ọba ti tó a jẹ́ pé kò sí wàhálà àbí òye wọn nítorí pé ńlọ bí sẹ wọn ò ní fún consideration tó ti lọ́kọ àfi kọjá pé kóòtù à nídìí ẹ wọn fi lẹ lórí bí wọn ṣe máa eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ ọwọ abanilọ́kànjẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ṣe pé ìsìláàmù ni wọn fi ṣòwò àtọkọ rẹ̀ pọ̀ nígbà tó bá rí i pé gbígbé gbígbé pọ̀ kò ní pé ọmọ yóò wá lọ sí kóòtù baálẹ̀ kan kóòtù kọkọkọkọ yọ lọ gbọ́n fẹ́ lọ jáwèé fọkọ ẹ dákun sí baálẹ̀ ló so yín pọ̀njọ́ tẹ ẹ̀dọ́kọ àtìyàwó ara yín nítorí òun ò so pọ̀ àbúrò ló ti lé lágbára àti rẹ̀ kò lè lágbára rẹ̀ àìgbẹ́sìn Islam yìí yẹn ó ti pọ̀ jù láwùjọ kọ́dà yìí tó tún báyàn lọ́kàn jẹ́ jù ni pé ẹlòmíín bi tó ponú dé yóò tún gbé ní kọ́ọ̀bù àti jìlìbáàbù lọ sí kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ àwọn ọmọ àti Islam rẹ̀ rìn ẹ̀rí àwọn anú bá àwọn anú sọ nítorí délé má kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bá islam olódò burúkú ni wọ́ má bà islam tiwa ló kọjá o islam ló so yín pọ̀ islam náà ló lè tú yín ẹ̀hẹ́n tọ́ba mọ̀ pé gbígbé pọ̀ wọ àtọkọ rẹ̀ ọba pé wá sí sẹ̀ríà nígbà tá a bá tu ọ̀ tá a bá rọ̀ tá a bẹ̀ ọ́ tá a fi gbogbo ẹ̀ tá a fi bẹ̀ ọ́ pé ẹ má jẹ́ ẹ má túká ẹ má sẹ́yìn tọ́ba ní dandan ẹ túká náà ni so kò sí wàhálà ọ̀ padà rí tútúká náà ni àmọ́ lọ́nà tọ́lọ̀ bó tilẹ̀ jẹ́ kó kábàámà bẹ́ẹ̀ ọ kabama ìgbà tó bìnrin bá ara gun òun ọ̀fẹ́ ma òun ọ̀fẹ́ tí gbogbo èèyàn ń bẹ̀ wàláhì wọ́n etí sọ̀sẹ̀ méjì mẹ́ta tí wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́n tún padà dákun ni kò ní fún náà tí gbogbo èèyàn tí wọ́n á gbìyànjú kọ́ ọmọ fọkọ́ lẹ̀ kó sẹ́wọ̀n ni wọ́n síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní tóbìnrin kan bá tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kọkọ ńlẹ láì nídìí kan pàtàkì anabi ní kò ní gbóòórùn àlùjáná sọ wá yẹ káwọ ọràn ọlọpọ fi má gbóòórùn àlùjáná káwọ àmà bẹlòmíì àmà tù àmà rọ ẹ lè sọsù méjì wà láì tẹ́ ẹ má bẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ yọ̀ọ́sà ara rí náà ni ẹ̀ ń ṣe bíbọ́yá tó bá ti kọkọ ńlẹ̀ ẹnìkan ti ń dúró dì tó kọkọ ńlẹ̀ tán ojú ọ̀ wà òjò ọ̀dà torí pé wọn ò mọ ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọn ò mọ ti ń bẹ lẹ́yìn rẹ̀ sọ nítorí de eléyìí má gbéra rẹ lọ sí kóòtù kọkọkọkọ kan o ìwé tí wọn máa jáwọn kóńjáwé fọkọ kò yàtọ̀ sí lébẹ́ẹ̀lì búrẹ́dì bẹ́ẹ̀ ni kìí sọ̀rọ̀ ẹ̀rín torí pé kìí ṣe kóòtù yẹn ló so wọn pọ̀ àbí òye yín kìí ṣe kóòtù yẹn ló so wọn pọ̀ tó máa kọ́rọ́mọkùnmùlá tá a bá ra búrẹ́dì ṣé lébẹ́ẹ̀lì rẹ̀ láàmú adùn ní àbí búrẹ́dì bẹ́ẹ̀ ṣe já ọ̀rá yùn lébẹ́ẹ̀lì bá fò ṣé lọ́ọ̀mọ ilé ká tọ́sọ búrẹ́dì lẹ̀ àbí búrẹ́dì lọ́ọ́ gbà mú. sọ wa lọ mú ìwé kan wá wá sọ́sọ́ kọ́ wájú pé mo ti kọ́ ọ́ lẹ̀ ó rí nǹkan kan kọ́ ọ́ Islam ló lè tú ọ lẹ̀ tó bá mọ̀ kọ́ fẹ́ kólọ̀ ṣe eléyìí pàtàkì ká mójútó mẹ́mọ́ lọ rẹ́jísírì o kò sí ní tẹ́ fẹ́ lọ mú bẹ́ẹ̀. ẹni báwo ni cooperative báwo ló ṣe lè bá islam mu àwọn kan ní ti dálẹ̀ ẹ̀ mọ̀ kí ni islam kàn náà ni islamic cooperative so ẹni tó bá fẹ́ mọ̀ yọ wà lè kí o so bá wà lè kí o àṣà tó ti ṣàlàyé rẹ̀ ń dánilẹ́kọ̀ọ́ ti sú wa ẹ̀hẹ́n tó bá fẹ́ mọ̀ ni o ṣe islamize yọ wà lè kí tí wọ́n máa ń lò láti dá àwọn oògùn tuntun wò sírú ẹ má bà wọn séèyàn lè máa ta fáwọn èèyàn rárá o ẹ má tàtàkùtà fáwọn èèyàn wọ́n dán oògùn wò lára rẹ̀ wọ́n ní kì í tán nínú gbóòsùn kọ́mọ bá sọ àlánú jẹ́ àtẹ́kùbọ̀ oògùn tí ń bẹ lára ẹ mọ́ bí ọba jẹ́ tó bá lọ sí ọ níjàmbá ńkọ́ náà a ah, kò sí tó burú kéèyàn tẹ máfẹ́ni tó fi ṣe experiment kò sí tó burú mbẹ àmọ́ pé ẹ mọ́tò fi ṣe experiment ńgbà tí wọ́n yọ kúò ní laboratory ìwọ́ wa rọ ọ̀dà àṣà sùn ọlọ́mọdé àjẹjẹ kújẹ. àmọ́ pé ẹ má tí wọ́n fi ṣe experiment tó bá ta fún wọn kò sí tó burú mbẹ lópin ìgbà tí ó bá jẹ́ kùté tí ó sì jó kété. tètè wá pé kùtè ní àbókété kọ̀tọ́kàtà o nínú àwọn àdọ̀tí nù wọn èé fi tà àmọ́ tó bá pẹ́ ni kò burú. wọ́n ní séèyàn lè fi oko kòkó àti obì èèyàn lè fi háyà gbọ́dọ̀ lẹ́sẹ̀ fi háyà kí mà tó lè mú jáde kí oko kòkó oko obì ó túmọ̀ sí pé gidi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọwọ́ afẹ́ fi háyà islam ọ̀farama ètí islam farama wọ́n máa ń pè ní muzara'a àbí musaqọ́ muzara'a ni pé ìwọ lọ́ọ́ bá mi dáko èmi mọ́ nílẹ̀ ìwọ dáko tèrè òkú bá dé àmẹ́mi náà ni màá mú tó gbìn wá o Wọ́n kàn ro lẹ́ni èmi àwọn amúntá gbìn wá tèrè òkú bá dé èmi pẹ̀lú rẹ̀ ọ̀jọ̀ pin àwọn àjọ sọ pé bá a ti pin bọ́yá ọgbọọgba alájọ pin ah èmi ọmọ méjì ìwọ mú kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ní islam fara mọ́ àbí musakọ èmi ti gbin àwọn igi yìí lọ mo ti gbin àwọn èso lọ mo ti gbin àgbàdo mo ti gbin ẹ̀gẹ́ mo ti gbin tí ẹnì kan wá máa fún lómi mu títí tèrè oko fi jáde a tún àjọ sọ pé tí èrè oko bá jáde tó ń ti pọ̀ wo mi ni wọ́n bá ń fún ọgbà ìdá báyìí nínú gbogbo ń tèrè oko bá jẹ́ àmọ́rò tí yorùbá máa ń ṣe pé afoko kòkó wa háyà afoko bí wa háyà bí bó lẹ́sẹ̀ lè fi háyà gan-an rí sẹ́yìnlẹ́yìn ìṣújú wà ń bẹ̀ kí lẹ́ rò pé wọ́n lè máa rí lọ́dọọdún èló ló lè máa san fún yín tí ó pè yín torí pé àwọn ẹlòmíràn sọ pé àwọn fòkò yí àyà fún yín lórí pé ẹ máa san apẹ̀rẹ̀ ẹṣu méjì fáwọn lọ́dọọdún tí èrè oko ọ̀bá pọ̀ kò ní ta yín lára tí wọ́n máa lọ kó tirẹ̀là bíi mẹ́ẹ̀ẹ́dógún atẹ́sán ń kéré òkú tó kéré òkú tó kéré òkú tó ń lápẹ̀rẹ̀ ẹṣu méjì bóòlù ẹ̀sìn fíìl pé à ìka lọkùnrin yìí o níbi àtijọ́ sọ ó ti kúnná pé àpẹẹrẹ sí méjì ni ẹ̀yin ọmọ àgbà àti kíní kẹ̀kẹ́ gé epo kan wọ́n ní àtúnsọ so gbogbo eléyìí ìyànjẹ máa wà bẹ̀ náà so Islam ò fara mọ́ gbogbo tí ó sì bí ìyànjẹ sáwọn lè re pupa mọ́ àbí nǹkan kan nígbà tí ọ̀wọ́n káwọn lè ta nígbà tó bá wọn tó bá jẹ́ pé nǹkan tẹ̀ rà pamọ́ ń bá jó ń jẹ Kọtọlabi lábẹ́ òfin ọlọ àbí ntí máa padà dóúnjẹ sẹ́wọ̀n pé pé èso oúnjẹ tá a máa jẹ àmọ́ máa padà dóúnjẹ iyọ nkankan ẹ̀ lè ra nkankan àmọ́ nǹkan míì tí ìbá tí ò bá ti dóúnjẹ tẹ́ ẹ bá rà nígbà táwọn èèyàn ní bùkátà sí tẹ́ ẹ rà nígbà táwọn èèyàn ní bùkátà sí tòtẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ kan wà tó ní tó ń jẹ náà bá surplus nígbà tẹ́ ra tẹ́ǹsì ń tà wọ ìgbà tó wọ́n kò sí ní tó burú mẹ́ àmọ́tẹ́ lọ kó pamọ́ tó bá pín gbàtẹ́ kó pamọ́ àwọn èèyàn ní bùkátà sí rárárárá torí pọ́pọ́ ń lù ẹ̀ sì rá nítorí kẹ́lifára ni àwọn èèyàn nígbà tó bá wọ́n à ń bẹ̀ lọ́nkọ́ má burú wọ́n ní sáwọn lè bùnyàn lówó owó àbẹ̀tẹ́lẹ̀ nítorí àtìrí kọ́ńtrákì gbà kọ́tọ́ haram gbogbo ní sábà ti mọ̀ pé kọ̀tọ̀ kò nídìí ká máa béèrè nítorí pé kọ̀sẹ́ nìkan tó náà ṣe tán láti dáràn bọ̀rẹ̀ ẹ̀ lọ́rùn wọ́n fẹ́ gba contract wọ́n wá fẹ́ kí mi sọ ipò owó tó fún wọn ń tọ́ sódà tó wá dídọ́ gbẹ̀ndà kí wọ́n wá sọ fọlọ́ èmi náà mọ̀ pé ọ̀tọ̀ o àmọ́ gbà mọ́ wá bí wọ́n torí pé àwọn òkúkú mọ̀ fá gbà mọ́ bí wọ́n tẹ́ ní ká ṣe ni mo ṣe ṣe àà èmi náà yẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ béèrè tá à ń ṣe yẹn náà gbọ́dọ̀ máa ronú kálukú ń wẹ́ni tí ó bọ̀ sí lọ́rùn ni wọn náà má kíkọ̀ tọ̀ nítorí ọ̀bá sì tọ́ ọ̀tọ́ ká ṣe sáwọn lè lọ ewé sáwọn lè ju ewé láti fi ṣoògùn ju ewé báwo agbọ́ lọ ewé tẹ́ bá jó ṣé gbogbo àlùbáríkà ara rẹ̀ kọ́ lẹ́ ti jó dànù lọ́sùnmọ́ bẹ́ẹ̀ torí àwọn ṣẹ́ dúdú àwọn aláwo ní ma sábà jó àmọ́ ẹ lè lọ ẹ lè lọ lópin ìgbà tó yá káwọn kan ti dán ewé yẹn wò pé máa sóògùn bà kí máa sóògùn jẹ̀díjẹ̀dí kò sí tó burú mbẹ àmọ́ pé ẹ lọ ẹ lọ ẹ la ẹ lówó kò sí irọ́ lásán wọn ní shares kí ni Islam sọ ń pa kò sí tó burú nípa ọ̀rọ̀ shares ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé ọjà lọ́ọ́ rà kìí sówó ọjà lọ́ọ́ rà kìí sówó tọ̀rọ̀pọ̀rọ̀pọ̀ shares tí wọ́n ń tà kí sọjà owó ni nísìnyí àwọn kan ti dá company lẹ̀ owó company yẹn jẹ́ fifty million naira àwọn afẹ́ yọ ara wọn kó mbẹ so owó sì ni ọ wà lẹ̀ wọ́n fẹ́ kówó yẹn kó wọ́n á fẹ́ gba owó tìyẹn dípò rẹ̀ má ra arú share yẹn torí pé owó lọ rà téèyàn máa ń fowó rówó nínú òfin ọlọ́run ọba ọ gbọ́dọ̀ jẹ́ pé give me and take so àmọ́ tó bá yẹ pé company yẹn wọ́n ti dá factory lẹ̀ wọ́n ti dá gbogbo ẹ̀ lẹ̀ wọ́n wá ń fẹ́ káwọn èèyàn di shareholder kò burúkú ara torí pé ńgbà yẹn kì í sowó là ń rà dúkìá là ń rà. ẹlẹ́kejì òun náà ni pé share tá bá rà kò gbọ́dọ̀ jẹ́ ti báńkì torí pé tẹ́ bá ra share báńkì ẹ̀yin náà ti di ẹni tó dá báńkì lẹ̀ tò ẹ wá di pé ẹ bọ́ sábẹ́ pọ́lọ́wọ́n bá ń la àná yín torí pé ẹ̀yin lẹ́ ń fáwọn èèyàn rì bá jẹ ẹ̀yin náà ń gbà ẹlẹ́kẹta òun náà ni àbí ẹlẹ́kẹjì yẹn náà tó bá jẹ́ pé kìí ṣe báǹkì wọn ò sì gbọ́dọ̀ padà kówó yín sí báǹkì torí pé kò sí bọ́ọ̀sì kó sí báǹkì táwọn ò tún ní máa fi íńtírẹ́sì kan lè so àmọ́ tó bá ní dandan àwọn ò kó sí báǹkì so ẹ sì jẹ́ kó máa fún yín ní breakdown lóṣooṣù nípa bówó yín ṣe ń wọlé èló làwọn fi ránṣẹ́ sínú banki sínú àkáǹtì yín kí ló owó jẹ́ báǹkì ní ìsìn sódà máa haram lára halal. so sábà mójútó àwọn eléyìí kò sí tó burú nínú kéèyàn jẹ́ kéèyàn ní ṣé mùsùlùmí lè ṣiṣẹ́ gbígbẹ́ kànga fún kèfèrí kò sí tó burú wọ́n ní sẹ́ alẹ́ tajà tá a rà kó tó di kó amọ̀ye tá a o o wọ́n fi ọjà ránṣẹ́ sí ọ láti kù ìwọ tí rí rìsíptì èlò lọ́jọ́ ọ̀jẹ̀ ọ̀wá ń tà ọlọ́mọdé àgọ́ tọ́ wọ́n ní búrẹ́dì tí wọ́n fi lébẹ́lì jésù lolúwa sí sọ́tọ́ káwọn rà yín náà ti màmànà kọ́tọ́ kẹ́ rà mànà bóòlù sì rà ṣé jésù ni ń so gbogbo rọ́tọ́ ń payùn gbàtà ń rí àwọn ń rí yín ra búrẹ́dì ni gbàtà ìbá ti ra búrẹ́dì mọ́ wọn fura àbí òye wa ẹ ọba jésù so ńgbàtà ìbá ti ra mọ́ wọn chẹ́ǹjì lébẹ́ẹ̀lì wọn sẹ́ni tá a bá yọ zaka fún wa sọ pé zaka ni tó o bá sọ ọ́ ṣe bó o sì sọ ọ́ náà kò burú lè tutọ́ síbi táwọn ti ń yàgbẹ́ gbọ́ lọ́wọ́ àtú sí nígbà tí èsì kọ́ dájọ́ ọ wa máa tú sí yàrá rẹ̀ tẹ́ ẹ máa ń ṣiṣẹ́ málémálé àbí ẹ ń ṣiṣẹ́ kánlékánlé wọ́n á gbéṣẹ́ fún chọ́ọ̀chì tó lè ṣe kò gbọ́dọ̀ ṣe torí pé ẹ̀yin lẹ kọ́ chọ́ọ̀chì nù ọ̀daràn ni ọ̀nù èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ kọ́ lọ bá àwọn kọ́ chọ́ọ̀chì kọ́dà ẹni bẹ̀rẹ̀ látòrí ẹni tó ya plan rẹ̀ Islam ṣe lè wọ̀ ò rí mọ́sálásí bá wọn kọ́ mọ́ chọ́ọ̀chì lọ́wọ́ ń kọ́ wọn lóbìnrin tí ó wẹ̀wẹ̀ jánábà tí yóò máa túrun orí rẹ̀ ni lópin ìgbà tó bá ti jẹ́ pé irun yẹn bíbalẹ̀ bá kìí sòwú lẹ́fi di kìí ṣe rọ́bà lẹ́fi di kò sí tó burú ẹ má wulẹ̀ tu wọn tó bá pé rọ́bà abówù ọgbọ́dọ̀ tu kò bá jẹ́ jánábà kò bá jẹ́ haid tí ìmáàmù bá kọjú sí alùkébìlà táwọn máa mú ọkọjú sí kí lẹ̀ ń wòran ìmáàmù yọ kọjú sí alùkébìlà àwọn máa mú náà gbọ́dọ̀ kọjú sí alùkébìlà tí ìmáàmù tó bá dá nìkan kọjú sí alùkébìlà tẹ́yìn ọkọjú sí alùkébìlà ẹ̀yin lẹ̀ ní sọ̀láàtì. wọ́n ní tí a bá rajà nínú ọjà nísìn sáà sì lè ta padà lọ́jà náà dáadáa lópin ìgbà tó bá ti kó kóòmbi tó ti rà lọ síbi tó ti tà o ti gba oko kó níbi tó ti ra wọn náà kó lọ sí ṣọ́ọ̀bù rẹ o ti ẹ̀ ní ṣọ́ọ̀bù ọgbà kúrò níbi tó ti ra o sì kó lọ síbi táwọn èèyàn ń gbà lọ́nà wọn náà lo aago sí kò sí wàhálà àmọ́ má lo aago Islam ọ̀fẹ́ kéèyàn máa lo aago wọ́n ní àwọn kan sin ẹja wọ́n wá láwọn lọ́nà táwọn máa fi fìtọ̀ fi gún wọn lábẹ́rẹ́ ìtọ̀ èèyàn ẹ̀yin náà ti mọ̀ pé kò tọ́ ẹ má wulẹ̀ béèrè àwọn àmọ̀fẹ́ ja nítọ̀ mu ṣé wọn náà séèyàn rè ni ọgbà tó bá bùn mí ẹja tó ọmọ fún mu tó fi dàgbà ó sì tún wò pé ó ṣe mí lóore nǹkan náà òun fáwọn èèyàn jẹkújẹ jẹ wọn ní sí ọmọ kíra àwọn gbogbo àwákùwà máa wá ọwọ́ pẹ̀ka kíra yín náà náà lọ́wọ́ á di so wọ́n ní irú bonus táwọn sẹ́ẹ̀tì máa ń fa àwọn àwọn ní yàrá àwọn ní communication máa ń fa àwọn yẹn gba fifty naira pé tó bá ṣe kínní kan gba fifty naira sára àmú ni àbí halal lópin ìgbà tí wọn náà bá ra káàdì purposely torí kí wọn lè fowó kun haram ni torí pé tẹ́tẹ́ ni ìbọn náà ti mọ̀ kí wọ́n ní ní ìtọ́ba lódù tó tó ọ̀tọ̀lọ́nà tẹ́ ń gbà lódù tẹ́lẹ̀ wọ́n á ní tọ́ba lódù báyìí báyìí báyìí o látago báyìí sago báyìí wọ́n fọ́n kínní eléyìí tẹ́tẹ́ lọ́ta àmọ́ wọ ọ̀mà bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe máa lódì káàdì náà ló lódì wọ́n ni ẹ̀ ni wọ́n ṣe ṣe eléyìí wọ́n ní ṣé mùsùlùmí wọ́n ní tí mùsùlùmí bá dúnra sẹ́ni tí kì ṣe mùsùlùmí wọ́n ní ṣé yọ̀tọ̀ láti jẹ gbóǹgàn bá àmọ́ tó wá ké béèrè tẹ́ ń béèrè ni pé tí nàṣọ́ra bá dúnra lórúkọ Allah àbí mùsùlùmí lọ́ bá dúnra ẹran yẹn wá dùn torí ọdún wọn ṣé kò tó pé ká jẹ àní jẹ mo rò pé wa gbogbo ẹran tó bá dún níjọ tí wọ́n ń sọ torí ọdún wọn ò bá dà pọ̀ lọ́n sí jù bẹ́ẹ̀ lọ àní jẹ eléyìí jẹ bó ṣe jẹ torí tiwa bẹ́ẹ̀ má nítorí wọn fi ṣàgbéga nǹkan míì tó yàtọ̀ sí Allah ó dàbí ẹran tẹ́yìn náà lọ dú ẹ̀yin tẹ́ ń ṣe mọ́ọ̀lòd ẹran tẹ́ dún torí mọ́ọ̀lòd mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ torí ọ̀nà tí wàá bẹ̀ má uhilla bihi li ghayrillah nítorí ẹ̀dún torí àti sàgbéga nǹkan mi tó yàtọ̀ sọlọ nípa ojú yọ. wọ́n á ní ṣé àwọn lè ra machine one hundred and ten thousand táwọn gbé fẹ́ lómi lórí pé ọ̀sánwó rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà yọ̀ọ̀sán one hundred and sixty thousand ṣé táwọn bá ṣe bẹ́ẹ̀ sọ́tọ̀ ọtọ lábẹ́ òfin ọlọ eléyìí wọ́n ń pè ní bay'ul ajal bay'ul ajal ìyẹn ni kọjá tààtà fún yàn lórí pé ẹ̀yìn bàbá yìí ló tó sanwó kò sì burú lábẹ́ òfin Ọlọ́run kọjá pé owó tó san ní ìsìn ọ̀pọ̀ ju àkótó ètò ọ̀sán tó bá yẹ pé yọ pẹ́ kó tó sanwó lọ kò burú sọ àdìsí tó sì wà táwọn apá kan nínú àwọn olùmọ̀tàn fi sẹ̀rí lórí pé kọ̀tọ̀ àdéhùn yẹn ọ̀tọ́ka sí nípa anabi sallallahu alaihi wasallam naha an bay'ataini fi bay'a anabi kọ̀ kíkẹ́ ká ta ọjà lórí fi ọ̀nà méjì tó ti pọ́jà kan náà ni bí kọjá pé ńgbà tẹ fẹ́ ra machine tẹ fẹ́ gbé fún ẹ wá sọ pé tọ́ba sanwó ní ìsìn o one ten ni o tọ́ba jẹ́ pẹ́yìn oṣù mẹ́fà ni one sixty ni o nípa anabi ṣe léwọ̀ èyí tí anabi ṣe léwọ̀ ni pé kọjá yìí pé ẹ̀ẹ̀yàn ẹ̀ẹ̀yàn tẹ̀ fi túká ṣéètì one ten ló fẹ́ gbé ni àbí one sixty ọkàn lọ ní sẹ́mi pé wàhálà nù ẹ̀hẹ́n tómi bá tó bá di lọ́la tó mú wá èmi lè pé n tó ti mú ọ mọ́kòwó kalẹ̀ lánàá tóṣù mẹ́fà ló mú nù ẹ̀yin oṣù mẹ́fà lọ́sàn one sixty fún mi òun á sọ pé à òun gbé lọ pẹ̀lú pé òun kó wá lọ́la ni wàá lọ sẹ̀lẹ̀ so àmọ́ tó bá jẹ́ pé wọ́n yan oní one ten ni mo mú àmọ́ làá lọ gbowó one one sixty mọ mú ó di lẹ́yìn oṣù mẹ́fà kò sí wàhálà ń bẹ àdìsí yẹn tí wọ́n á tẹ̀síwájú yìí pé tọ́ ọ bá fi lè gba ọjà yẹn ajẹ́ yìí pé inú kò gbé lọ pẹ̀lú owó tí ó pọ̀ jù tọ́ ọ bá sì lọ́wọ́ ètò pọ̀ jù ni ló fi rà á ajẹ́ pé rìbá ni tó eléyìí làwọn apá kan nínú àwọn olùmọ́dìmù ṣùgbọ́n àlékún yìí kò fẹsẹ̀ rinlẹ̀ rárá àwọn olùmọ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ àwọn olùmọ́ nípa hadith wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀ ètò ọdọgba ni pé nahan nabiyyu sallallahu alayhi wa sallam an bay'atayni fi bay'ah hadith abu hurairah radiyallahu anhu torí hadith yẹn ò sì tọ́ka sí pé bay'u taqsit kọ̀tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní dnld kí ni wọ́n ti ṣàlàyé rẹ̀ yín náà lẹ́ẹ̀ma wọ́n lọ́ọ́ rúgùn bìkan àwọn náà ni wọ́n máa mú yẹn tó bá tún á mú yẹn nìkan bá ti ń rà nínú àwọn tó mú ọmọ gba commission so kí ni ìtumọ̀ máa mú yàn wá gan kìí ṣe normal trade because lábẹ́ òfin ọlọ́run mọ̀ ń rajà lọ́dọ̀ rẹ ò túmọ̀ sí kí n máa mú yàn wá pàtó wọ̀ fún mi ni mọ̀ ń rà lọ́dọ̀ rẹ kó tó wá ní kí n mú yàn wá ẹ̀rù ń bà wá kọ́mọ̀jẹ́ kí wọ́n ní kí n mú wá kí yàn jẹ́ olè bá àmọ́ bọ́ọ̀lù agbọn bẹ̀rùn ó nídìí ìwádìí tọ́rọ́jà tó tà kò nídìí máa mú yàn wá dípò kó ọmọ gba commission ẹlẹ́ẹ̀kejì ṣé commission tí wọ́n máa fóun kìí ṣe nítorí wípé wọ́n máa fowó kún wọ ọjà gẹ́gẹ́ ṣe fi ń kún fún wọ fọ́n ṣe ń fún ẹni tó mú wọ wá ní commission ṣé èsì bẹ́ẹ̀ náà wọ́n máa fi kún fóun náà wọ́n lè fún wọn ní commission torí pé wọ́n ló mélé yìí wá tó bá bọ́ lọ́wọ́ eléyìí pé iye kan náà ni wọn ò fowó kankan kún wọn kàn lówó ńlẹ̀ wọ́n fẹ́ máa bùn àwọn èèyàn ni ok kí wọ́n á nìtúmọ̀ amúyàn wá ibẹ̀ yẹn ló nídìí ìwádìí ibẹ̀ yẹn nídìí ìwádìí torí pé àmọ́ ọjà kan tó normal tó ń tà láyé tí wọ́n ní kí wọ́n náà máa mú yẹn wá torí kò lè gba commission tọ́ wọ́n ní kí ni ipò ká máa ra owó ká máa tà kò sí ní tó burú mbẹ́ lópin ìgbà tó bá ti lè sọ òfin tọrọ mọ́ nínú òfin tọrọ mọ́ òun náà ní wípé owó tó tà fún yàn àti tó gbà ẹ jọ gbà lẹ́ẹ̀kan náà bí wọ́n ṣe ń fún làwọn náà fún ọ èsè pé lọ́kàbọ̀ nínú òfin tó tún rọ̀ ma òun náà ní wípé tó bá jẹ́ pé owó oríṣi kan náà ni tó bá jẹ́ pé owó oríṣi kan náà ni kò sí ká lọ́kàbọ̀ ń tó bá jẹ́ owó oríṣiríṣi náà ni kò sí ká lọ́kàbọ̀ ń owó oríṣi kan náà sì gbọ́dọ̀ dín ẹni tó fún one thousand naira máa fi ṣe five five naira one thousand five five naira náà gbọ́dọ̀ dín èpin ni one thousand yẹn náà ló fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní sọ̀látù dọ́ha wọ́n láwọn lè ṣe ṣáájú sọ̀látù jùmọ̀ kí ló dé dàbí sọ sọ̀látù jùmọ̀ gbogbo ọjọ́ lẹ lè ṣe sọ̀látù dọ́ha ẹ ṣe sọ̀látù dọ́ha qabla zawali shams kó tó di kóòrùn yẹ tàrí tóòrùn bá ti yẹ tàrí àkókò dọ́ha ti lọ. wọ́n ní bò lára ilé ṣe lè rajà lọ́dọ̀ àròkò tí ò ní ní tí ò ní lọ́rọ̀ nu wọ́n lọ rà lọ́dọ̀ rẹ̀ lóko ni lọ́sọ̀kò kọ́ lọ́ọ̀rọ̀ àti wò kó wálé àbí tó ń sọ pé òun kó wa bọ̀ nílé kọ́ ra lọ́dọ̀ gbèsè wọ́n lọ́lọ́dẹ lọ́lọ́dẹ kò sí mi. wọ́n ti ẹlòmíì àbí wọ́n èèyàn kí ó ọ̀dà tó fi jàǹbá rẹ̀ padà wàá gbowó rẹ̀ bí ẹni tó lọ pákó mọ́gàrì wàá dá padà fún wàá gbowó rẹ̀ tó bá sì ní kì í ṣe pákó ló ń tà fún ọ káwọn náà rò kán kán gbómi kaná kí wọ́n tẹ̀ kí lẹ́bàá káwọn náà mú tọ́ wọ́n ní sáà lè tajà fẹ́ni tó fẹ́ rajà lẹ́yìn táwa ti lọ rà wá láwìn. dáadáa o lè rajà lówó lọ́wọ́ le lè rajà láwìn kò sí tó burú bẹ́ẹ̀ ní òfin ọlọ àmọ́ ó ti rí pé wọ́n ti rà lọ́nà yòówù téèyàn máa gbá rà kó di pé wọ́n tà tó o bá ti rà bóyá láwìn àbí lówó lọ́wọ́ gbọ́dọ̀ ta tó ni o wọ́n ní sáwọn lè jẹ bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ sáwọn lè máa ta sìgá àbí gbó ẹ̀yin náà ti mà pé so gbogbo tí ó sì tọ́ lo náà ló kọ rẹ̀. wọ́n ní sáwọn lè gba ẹ̀bùn kóòkù àbí agolo lọ́dọ̀ Nasara nítorí pé wọ́n ń Akọkọ ni pé mùsùlùmí ò fira rẹ̀ kò gbọ́dọ̀ fira rẹ̀ lẹ́pọ̀ retí ẹ̀bùn kan lọ́dọ̀ kèfèrí torí pé ń sọdún torí pé béèrè yẹn ti pọ̀ jù igi yẹn sáwọn lè jóúnjẹ wọn gbóúnjẹ wá sáwọn ebi ń pa ni láti ebi ń òfin tí bá bùn tó dé ti ọ nírun tí ọ so ọ yẹn ẹran wà nù rẹ̀ wọ́n sì ti máa fún ọ lẹ́ran tẹ́lẹ̀ ọ wá gẹ́tì pẹ́rin eléyìí wọ́n pa nítorí ọdún ní ọ̀gbọ́dọ̀ gbà á torí àwọn sọ̀hábà ìgbà ẹran tí wọ́n bá pa nítorí ọdún wọn ọlọ́wọ́n bá kó fi wá sí kóńgẹ́rì subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Allahumma